ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الأدي أدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته adọ́pẹ́ lọ sí ọ̀dọ̀ ọlọ́run atọ́rọ̀ kí a ti yẹ fún anagba Muhammad sallallahu alayhi wa sallam èyí tí a ti ń sọ láti bí ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún kankan sẹ́yìn sọ̀rọ̀ ìyẹn ọ̀rọ̀ ayé nìyẹn so àwọn sahaba anagba Muhammad sallallahu alayhi wa sallam nígbà míì kódà ní mọ́ṣáláṣí wọn làwọn náà máa ń sọ̀rọ̀ jahiliya nígbà táwọn jahiliya nǹkan báyìí ṣẹlẹ̀ kí nǹkan báyìí ṣẹlẹ̀ nǹkan báyìí ṣẹlẹ̀ so ìyẹn kò sí láì fi ń bẹ̀ lókùrúgbà tí kí bá ti ṣe pé bóyá èèyàn fi mú ẹ̀yẹn wá yọ ẹ̀kọ́ bẹ̀ tí wọ́n ń lò ní inú sẹ̀mí ayé yẹn àti mọ̀kún tó yẹ kó gáìdì wa ó náà ní tí àtòrí ẹ̀ jókòó so ibi tí ó ti wá jẹ́ mistake ó náà ní pé tàbá tó wá jẹ́ kó di five thirty one ká tó dákẹ́ ní ọ̀rẹ́ ọ̀rọ̀ yẹn tó bó ṣe kó mọ náà nìyẹn ẹ jẹ́ káwọn tí àwọn ń ṣe pátipáti yẹn ẹ jẹ́ kí wọ́n máa bá tí wọ́n lọ àwa àti wọn kọ́lọ́ ń jẹ́ kí agúnlẹ̀ rè lé inṣàlá Suratul Baqara àti parí tafsir Suratul Fatiha lé níbi idhnillahi ta'ala a bẹ̀rẹ̀ pẹ̀lú suratul baqara ẹ̀rọ̀gbẹ́ suratul baqara ọ̀nà ní atwalu suratin fil qur'an ọ̀nà ní sura tí ó gùn jù nínú al-qur'an al-karim ọ̀nà gùn jù nínú suwar al-qur'an al-karim ó sì ní ọlá ti sọ àwọn kan ní àná lẹ́ni akọ̀mọ́wá ìrántí wọn nínú hadith yabi Hurairah radiyallahu ta'ala anhu anabi muhammad sallallahu alayhi wa sallam qaal anabi sọ pé la taj'alu buyutakum qubura fa inna albayta alladhi tuqra'u fi suratu al-baqara la yadkhulu shaytan ní ọlá tó ń bẹ fún sura yẹn anabi ní àwọn ilé yìí ẹ má sọ wọn di ibùjọ òkú o torí pé shaytan ẹ má ń jìnnà tẹfẹ sílé tí wọn bá ti ń ka suratu al-baqara torí la sọ pé abdullahi ibn masoud radiyallahu anhu ó ní inna shaytana yafiru min albayt yasma fi surat albaqara shaitan ìmọ̀ eh, e ń sá lọ kó nínú létí wọn bá ti ń ké surat albaqara eléyìí nínú ọlá ti ń bẹ fún surat albaqara òun náà ni kódà rí náà sàhábà nàbà muhammad sallallahu alayhi wa sallam tí wọ́n ní kọrinkọrin ni nígbà tó wá gba islam ó wá ń wọn bí lè rẹ bẹ ah ma fa'ala shayruk àwọn orin tó tiẹ̀ máa ń kọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ kí ni níbo làwọn orin rẹ wà ó wá ní abdalani allahu biha suratul baqara wa ala imran suratul baqara àti ala imran ọlọ́ọ̀bá ti fi jẹ̀rọ̀ fún mi so mi ò kọ orin mọ́ suratul baqara ni mo ti mà nísìnyí àti suratul ala imran pẹ̀lú eléyìí ó jẹ́ ká mọ̀ pé sura yìí sura tí ó pàtàkì ni torí ẹ̀ làwọn sahaba Ànábì Muhammad sallallahu alayhi wa sallam ni wọ́n fi sọ wọ́n ní Ibn Taymiyyah rahimahullah ó sọ ní muqaddima tafsir wọ́n ní torí ẹ̀ ló pé idha qara'a ahaduhum surata al-Baqara jalla fi a'yunihim láyé wọn sahaba Ànábì Muhammad sallallahu alayhi wa sallam tẹ́nìkan bá fi ka surata al-Baqara èèyàn ńlá ni lára àwọn sábà nàbà Muhammad sallallahu alayhi wa sallam torí kí ni nítorí tó kó sínú nínú ẹ̀kọ́ àti nínú ìmànà tí ó ń bẹ nínú al-Qur'an al-Karim eléyìí ó jẹ́ bí e, fàárà bákan náà ó ní pé àkọọ́lẹ̀ náà wà nínú àhàdíìsì sahih tánàbí sallallahu alayhi wa ti ń sọ àwọn ọlá kọ̀ọ̀kan ṣèyàgbé Suratul lápapọ̀ nìyẹn àwọn àyà náà tún bẹ́ẹ̀ àyà méjì tó yẹ pé àwọn náà tún ní ọ̀la lọ́tọ̀ fàpẹjọwe nínú hadithu sahih anabiwa muhammad sallallahu alayhi wa sallam ó ní al-ayatan min akhiri surati fi akhiri surati al-baqara man qara'a bihima fi laylatin kafata anabila aya méjì kan ń bẹ ní parí surati al-baqara aya méjèèjì tó parí ẹni tó bá kà á lóru ọjọ́ kan kafata méjèèjì tó fún méjèèjì tó fún àwọn afáà kan ní kafata kí ni tuma pé méjèèjì tó pé sura aya méjèèjì tó parí baqara yìí tó wọ́n ní ìtumọ̀ ẹ̀ òun náà ni pé tí o bá tiẹ̀ jí dìde lóru gan kó ṣe náfìlà òtítọ́ yóò gbẹ̀san lọ́dọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala. àwọn kan ní kafatahu min kulli sharrin gbogbo àìdá gbogbo aburú tó lè ṣẹlẹ̀ síyàn tí a bá ti kà lóru ọlọ́run máa fi sọ ẹ̀ sọ yẹn méjèèjì náà kápá méjèèjì papọ̀ pé méjèèjì náà ni kò sí láì níbẹ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ tí ó fẹ́ súnmọ́ bó ti yẹ pé àti ṣàlàyé díẹ̀ ní àná ṣùgbọ́n lè ní insha Allah á bẹ̀rẹ̀ náà láti ìbẹ̀rẹ̀ náà ni so bi idhnillahi ta'ala náà. أواخر صلاة المغرب غيب أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون ربع ألف لامين ذلك الكتاب لا ريب فيه ربع نيمي لا ريب فيه قصي مجمع هدى للمتقين ونما نفوا والقايا الذين يؤمنون بالغيب àwọn náà ni àwọn tí wọ́n nígbàgbọ́ sí kọ̀kọ̀ wáyò kì í múna sọ̀la tí wọ́n sì ń gbẹ̀rún dúró wọ́n mi máa rọ̀zàkù náà ń yàn fi kún nínú tá a sì pèsè fún wọn wọ́n ná sí ojú ọ̀nà àwọn ọlọ́run walladhina yu'minuna bima unzila ilayk bákan náà àwọn ni àwọn ẹni tí wọ́n máa ń nígbàgbọ́ sí wọ́n nígbàgbọ́ sí tí asọ̀kalẹ̀ fún ìwọ Muhammad wa ma unzila min qablik àti ń tà sọ̀kalẹ̀ síwájú rẹ̀ wábìlì àkírọ̀tì bákan náà nípa ọjọ́ kan yìí lókè náà wọ́n máa mọ̀ dájú pé ọjọ́ kan yìí ń bọ̀ ọlọ́ba ní àwọn wọ̀nyí ulaika ala udani rabbihim àwọn wọ̀nyí àwọn ni wọ́n ti wà ní ojú ọ̀nà ojú ọ̀nà tó tọ́ ojú ọ̀nà mọ̀ láti ọ̀dọ̀ ọlọ́run wa ulaik àwọn wọ̀nyí umul muflihun àwọn ni àwọn ẹni tí yóò jèrè inshallah àyà tí a tún ní kótó ipá lọ sínú ìtumọ̀ gan wọn ni alif lamim sheikh abdulrahman ibn nasir saadi tí a ń fi tafsir wọn ṣe yàtọ̀ náà wọn ni taqaddama al-kalam ala al-basmala wọn ni a ti sọ̀rọ̀ síwájú nípa al-basmala wọn ni wa amma al-huruf al-muqatta'a fi suwar wọn sì gbà ara fi tí ń bẹ ní ìbẹ̀rẹ̀ dodo suwar gẹ́gẹ́ ṣe rí bí alif lam láì ní alif lam láàyè míì hamim láàyè míì sọ́ọ̀d láàyè míì yasin àwọn àfọ onímọ̀ wọ́n ní gbogbo àwọn aráàfin tọ́lọ́ ọba lò nínú alukur'an kẹrìmù yìí dìdú ni tekrar láì mú wọn papọ̀ mọ́ra wọn wọ́n ní gbogbo ẹ̀jẹ̀ fourteen tẹ̀básù wà aráàfin aráàfin tí ó jẹ́ aráàfin èdè gbogbo ẹ̀jẹ̀ eighteen ó jẹ́ twenty ó jẹ́ twenty eight so ìlàjì ẹ̀ òun náà ni àwọn ará fitọ́ lọ́mú nínú wọn alif abẹ́ẹ̀kọ́ nínú ẹni lam nínú ẹni mim nínú ẹni sod nínú ẹni nun nínú ẹni kaaf nínú ẹni ha nínú ẹni ya nínú ẹni ha àti àwọn yòókù tó yẹ pé tábà wo àwọn ìbẹ̀rẹ̀ alukur'an àmẹ́rin wọn. sheikh sọ pé fal aslam èyí tó dáa jù tí ó yege jùlọ fíhà lórí pé kí ni ìtumọ̀ àwọn aráàfin ọ̀nà ni asokóòtù ọ̀nà ni ká dákẹ́ ká mọ̀ tù asokóòtù wa ni tààrùdí lè máa nà ha ká dákẹ́ ká má kẹnu gbọ́ pé kí ni ìtumọ̀ rẹ̀ àwọn oníbídà ni wọ́n máa ń sábà lọ sínú ìtumọ̀ rẹ̀ gẹ́gẹ́ bí dáa sọ lánàá ẹlòmílẹ̀ ni yá sí ànábì lọ́lọ́run bá ń bá wíbẹ̀ tọ́ha ànábì ni ànábì ni ni tọ́ha mọ̀ọ́mà yá sí muhammad tọ́ha eléyìí sọkùsọ ni àwọn abá ní èyí tí ó tó ibi èyí tó láàyàn jù níwájú ọlọ́run tó pé ẹ̀ṣẹ̀ ni nínú ẹ̀ṣẹ̀ ńláńlá òní wa an taqulu ala Allahi ma la ta'lamun ní téèyàn ò mọ̀ nípa ọlọ́run kéèyàn máa sọ ká sọ pé yaasin anabi ló ń jẹ bẹ́ẹ̀ min al-qawli ala Allahi bila ńlá sí ni nínú pé yàn ń sọ tí ò mọ̀ nípa ọlọ́run ni àfa sọ pé mingeri mustanadin shar'iyyan tó pé kò sí nǹkan kan tá a fẹ́ gbára lé nínú sẹ̀rẹ́ àtàwọn pé ntọ́lọ́ngbà lérò pẹ̀lú yasin lélẹ̀ ntọ́lọ́ngbà lérò pẹ̀lú kíníkà lélẹ̀ etí sheikh sọ pé mingeri mustanadin shar'iyyi òní pé ìgbà míì gbé tó jẹ́ pé àwọn míì ń gbé nínú àwọn aráàfin yẹn tó jẹ́ pé ìgbà míì àwọn afáàmọ̀ sọ pé tó túmọ̀ sí lélẹ̀ pẹ̀lẹ́rì wọ́n sì rí mustanadin shar'iyyi fápẹ́jú ọlọ́ba nóò nìyẹn àrínà àwọn afáà tí wọ́n sọ pé nóò nìyẹn òun náà ni kíni òun náà ni alihut alẹ́dì takọ̀tọ̀ Yunus aleyhi salatu salam wọ́n ní òun náà ni ẹja tó gbé Yunus aleyhi salam tó gbé mi wọ́n wá padà sínú alukoran kẹrim ọlọ́ba ní wàdánùn ìdá àbàmùkọ́ àdìbà ẹ̀rántí dùnún ẹ̀rántí sọ́ọ́hìbù ẹ̀rántí aláwòye bí ká sọ pé ẹran ti ọ̀rẹ́ ẹja nígbà tó ń bínú lọ so kó tó di pé ẹja yẹn gbé mi wọn ní nígbà tó lọ bá pè ní ọ̀rẹ́ noon wọn ní noon yẹn náà ni bó ti yẹ pé lè náà other ishtihad ẹ pé ìgbà tí wọ́n bẹ tú ìyẹn wọ́n wá nǹkan kan tó jẹ́ mustanadun shar'iyyan àwọn kan ti yẹ ní níbẹ̀ yẹn pé anabi yunus náà ni ọlọ́nkà fún ní òkè yẹn idan èyí dáa jù náà ni pé kéèyàn ṣe é kéèyàn ṣe gààyà fún túmọ̀ àwọn nǹkan wọ̀nyí oní tá a bá ti wá gbà pé báà ní ma aljazmi bi anna Allah ta'ala a sì gbọ́dọ̀ fi sọ́kàn bákan náà a gbọ́dọ̀ lè gé pọ́n pé ọlọ́wọ́ sàwọn àyà ìkalẹ̀ lam yanzilha abathan ọlọ́wọ́ bò sọ́kalẹ̀ ní abathan ní eré lásán bal li hikmatin la na'lamuha tọ́lọ́ bá sọ àwọn àyà ìkalẹ̀ àwọn ìbẹ̀rẹ̀ ìkalẹ̀ ó nídìí àwa la àmọ̀dí yẹn àìmọ̀dí yẹn sì ní kò sọ fún wa pé nǹkan yẹn ò ṣe pàtàkì nínú alukur'an ó ní eléyìí ní àkídà tá a ní tá a eléyìí ó wà ní sí ìbámu tí ó wà ní ìbámu sí ti al-allama ibn kathir ta'ala náà sọ. naam ibn kathir rahmanulahu ta'ala ó ní qad ikhtalafa al-mufassirun fi al-huruf al fi awa'il as-suwar faminhum man iya mimma ista'thara Allahu bi'ilmi ó ní àwọn onímọ̀ ti yapa ọ̀rọ̀ wọn ò ṣọ̀kan lórí pé àwọn aráàfin tọ́lọ́run fi bẹ̀rẹ̀ alukur'an láwọn suwar kọ̀ọ̀kan pé wọ́n ya wọ́n ọ̀rọ̀ wọn ò ṣọ̀kan lórí pé kí ni ọlọ́run bá gbà lérò pẹ̀lú ẹ̀ àwọn kan sọ pé mimma ista'thara Allahu bihi mímọ sáfàrọ lọhùn bí ẹlẹmi nínú tó yẹ pé ọlọ́run fi máa rìn mẹ́nìkan ni nínú mà tó jẹ pé ọlọ́run fi mẹ́nìkan kan nínú mà kọ̀kọ́ ló ó ní faraddu ilma ila Allah àwọn wá dá ọ̀rọ̀ yẹn padà sọ́dọ̀ ọlọ́run walam yufassiruha àwọn wulẹ̀ máa ṣẹ̀ṣẹ̀ tú. حكاه القرطبي في تفسيره عن أبي بكر وعمر وعثمان وعلي وابن مسعود رضي الله عنهم أجمعين ó ní ọ̀rọ̀ tá a sọ ìmáàmù Qurtubi mu wánu tafsir rẹ̀ pé ọ̀rọ̀ yẹn òun náà ni ọ̀rọ̀ Abubakar ọ̀rọ̀ Umar ọ̀rọ̀ Uthman ọ̀rọ̀ Ali ọ̀rọ̀ Abdullahi bin Mas'ud radiyallahu anhu tẹ́bà ó gba wọn tá a kà yìí kulluhum min ulama'i sahaba nínú àwọn afa nínú àwọn sahaba nínú àwọn onímọ̀ níbi àwọn tá a kà yìí nínú àwọn onímọ̀ àwọn sahaba Abubakar wa radiyallahu anhu Ibn Taymiyyah rahimahullahu ibi ǹjẹ́ bẹ́ẹ̀ náà sàhábà yẹn tó nímọ̀ ìjà Abubakar lọ Ibn Taymiyyah ni kò rí bẹ́ẹ̀ torí khairiyya dáadáa ti bẹ̀ pẹ̀lú Abubakar fil ilmi nímọ̀ àti ṣe náà ni sàgbé yẹn ni mo bá àbúrò ẹ̀rọ àgàn ọ̀sáàsù ni ó jẹ́ fún ọ̀gá àwọn làwọn Abubakar ní gbogbo nǹkan ó ní ọ̀rọ̀ yẹn náà làwọn Abubakar sọ ó ní Umar sọ radiyallahu anhu ó náà ní Uthman ó náà ní Ali radiyallahu ta'ala عبد الله بن مسعود رضي الله تعالى عنه صاحب القرآن وترجمانه إنه أعطانا أنتو تفسير للآية لا يكون صحابة نبي محمد صلى الله عليه وسلم أوني so eléyìí ibẹ̀ láti dúró tó pé ìyẹn ti agree pẹ̀lú tí sheikh sọ ọ̀rọ̀ tó dẹ̀ sọ níbẹ̀rẹ̀ òun náà ni ọ̀rọ̀ tó wà rọ̀jẹ̀ so àní máa wàhálà ara wa ká máa tún tọ́ha ká máa tún yasin ká máa tún alif lamim tó pé àwọn tí wọ́n tún gan ikhtalafu fima bainahum ìyapa náà tún pọ̀ láàrin kí ni gbà lérò tẹ́yìn kan bá ní yasin tọ́lọ̀ bá sọ ni pé yasin yìí dàlẹ̀ mọ́rọ́sẹ̀línà yasin yìí dàlẹ̀ arọ̀ yasin yìí dàlẹ̀ alamina gbẹ ó kàn máa tún wọnú ara wọn lọ ni. naam dhalika alkitabu la rayba fi ọ̀rọ̀ dhalika alkitabu ni eléyìí tíra yìí ọ̀gọ̀rọ̀ àwọn onímọ̀ tafsir dhalika níbẹ̀ yẹn wọ́n tún sí adal kitab tíra yìí kì í ṣe tíra yẹn this book ọlọ́ba ní ìwé yìí tó gbénú èdè lábáwá àní ṣẹ̀ṣẹ̀ máa fà yẹn lábáwá máa ń lo dálíkà pẹ̀lú pẹ̀lú àgbékalẹ̀ hádà dálíkà kìtàbù la rayba fi. àwọn onímọ̀ sọ pé kẹrọ àmì jìlọ wa ń bí Ibn Kathir sọ alùsọ pé kìtàbù la rayba ìwé lélẹ́yìí la rayba sí èmi jì fíhì hudan lil muttaqin nínú ìwé yẹn ìmọ̀nà ń bẹ fáwọn olùpáyọ̀ ọ̀rọ̀ a sì lọ sọ pé dhalikal kitabu la rayba fi ìwé yìí kò sí èméjì nù ẹ̀ oh! ìwé yìí tí a wé ìtumọ̀ ti yàtọ̀ dẹ̀ lóbi jẹ́ pé tẹ́ bá lọ wọnú alukur'an tàbí wọnú mushaf ti rọ́ṣmù òfúnnáni ẹ̀rí tí wọ́n fi láàrin lórí rọ́ìbẹ̀ wọ́n fi dóòtì mẹ́ta ọmọ tí wọ́n wà lórí ifá àwọn òfìsè tẹ́ bá wòrí fíìhì wọ́n fi dọ́ọ̀tì wọ́n fi sí nǹkan ni wọ́n sọ pé ó ṣeé ṣe bádùn kúrọ̀ ó kà pé dáníkàl kìtàbù làárọ̀ ibẹ̀ ìwé lélẹ́yìí kò sí èméjì bẹ́ẹ̀ fíìhì nínú ìwé yìí ó dá lil muttaqin ìmọ̀nà ń bẹ fáwọn olùpáyọ̀ ọlọ́run àwọn kan sọ pé àwọn kàkà pé dáníkàl kìtàbù làárọ̀ ìbàfẹ́ ìwé lélẹ́yìí tó wá látọ̀dọ̀ ọlọ́run kò sí èméjì níbi pé ọ̀dọ̀ ọlọ́run ìwé ti wá kò sí èméjì inú bẹ so bó ṣe wá wá yìí tí ò ní èméjì hùdẹ́ẹ̀lì mọ̀tàkì ìmànà ni ó máa jẹ́ fáwọn olùpáyọ̀ ọlọ́wọ́n bá Ibn Kathir rahimahullah ta'ala ó ní ètò dáa jù òun náà ní kápá ké dalikal kitabu la rayba fihi dalikal kitabu la rayba fihi hùdẹ́ẹ̀lì mọ̀tàkì ó lè lè ló dáa jù ìdí tó fi dáa jù ó ṣàlàyé ẹnu tafsir ṣùgbọ́n àlè mọ́ bùkátà sí i. ìyẹn lásìkò ètò pé bíi abẹ́ ìyàwó pọ̀ amọ̀gẹ̀ ní ṣókí ṣókí òun ni ọlọ́ba ní láàárọ̀ ìgbà fi kò sí iyèméjì náà alukur'an alkarim ọlọ́ba fi sọ afala yatadabbaruna alukur'an walaw kana min indillah. afala yatadabbaruna alukur'an walaw kana min indi ghayrillah. الله لوجدوا فيه اختلافا كثيرا ọlọ́mọdé afọlá yatadabbaruna alukur'an ọlọ́ni ṣẹ́yẹsìrò musa alukur'an walau kana min indi ghayri Allah tó bá lọ wá lọ́dọ̀ ẹlòmíì tó yàtọ̀ sọ́lọ́ ni lawajadu fi ikhtilafan kathira mo bá ti rí ọ̀pọ̀lọpọ̀ mistake tó pọ̀ rẹpẹtẹ mo bá ti rí mẹ́. lọ́rọ̀ jẹ́ pé nínú àwọn mustashriqun àwọn orientalist tí wọ́n fẹ́ máa ń fàìndé fault nínú alukur'an al-karim àwọn òwe níta alukur'an sọ pé ẹ sọ pé kur'an ẹ sọ pé ọ̀dọ̀ Ọlọ́run bá ló ti wá tó bá yẹ pé kur'an bá wà látọ̀dọ̀ Ọlọ́run kí ló fà á tó jẹ́ pé àwọn akhtau lugawiya àwọn bí lóòkè àwọn mistakes kọ̀ọ̀kan bẹ tó yẹ pé kò comply pẹ̀lú ọ̀rọ̀ lóga ti bẹ́ẹ̀ náà alukur'an al-karim torí pé tí n bá mú example wà á ti máa pẹ́ jù lórí lórí irú àwọn nǹkan yẹn wọn ó bèèrè pé ah ṣé bọ́lá ọba sọ̀rọ̀ àná àtàlù sọ báyìí nínú alukuran ẹ̀ sì pé kuran níwèé ọlọ́run ọ̀dà àwọn rí mistake lè fa nínú ọ̀nà àkọ́kọ́ táwọn abáfin máa ń ṣọ̀rọ̀ dùn fún wọn ni pé àfọ̀nù nìyí àwọn tó lọ́wọ́ sọ alukuran kalẹ̀ láàrin wọn tó lọ́wọ́ sọ alukuran kalẹ̀ fún àwọn gẹ́gẹ́ ni wọ́n lè dé originally ìyẹn min akbari rudud inú rọ́dù tó tóbi dùn yẹn ṣé ibi táwọn Abu Jahli wà ibi táwọn aráàsìbùnú ah. wá ibi tí wọ́n wà àwọn elédè gan nìyẹn wọ́n wá fọ́ọ̀tì yẹn ti àwọn gan orí tó bá yẹ kó wọ́n bá ti rí fọ́ọ̀tì yẹn gbà yẹn àwọn ti pè àwọn ti àwọn ti fi tahada anabi sallallahu alayhi wa sallam wọ́n ti fi challenge anabi wa muhammad sallallahu alayhi wa sallam gbé response yẹn ti ó ti fún wa ní stick náà kún yẹn kó níbi ká máa mú àpèjúwe wa àwọn sọ pé àwọn tí wọ́n lè dé gan tí wọ́n mọ ikú tó pa èdè tí wọ́n mọ̀ fún àtẹ̀dọ́ ẹ̀ anabi ka quran nìyẹn wọ́n kà létí wọn nígbà tó kà létí wọn èyí tí ò ti ẹ ṣe quran nìkan Hijaz tí ń bẹ́ẹ̀ bí Quran ọ̀tọ̀ kódà gbólóhùn ànábì gan sallallahu alayhi wa alihi wa sallam ó ká gara bá wọn á ń bọ̀ síbọ̀ sí gbólóhùn tọ́lọ́ inú sọ ìmọ̀ Muslim wọ́n ní arákùnrin kan arákùnrin yìí wọ́n ní ó bá wọ̀lú Madina nígbà tó wọ̀lú Madina wọ́n ní fasala sufaha al-Madina àwọn afọ́nú àwọn òpònú ní Madina ló bá pàdé nígbà tó ń wọlé òun bọ̀ látòkò bó ń ṣe dé nígbà tí béèrè ní a bá ń sọ nígbà tí a ti ń sọ wọn sọ pé ah inna muhammad amajinun ọkùnrin tí ń pera rẹ̀ muhammad yẹn wèrè ni wọn lára pẹ̀lú basùkè dúlà ní ila bayti ẹjú ilé ẹ̀ fún mi ọlọ́bàdìlé anábà muhammad sallallahu alayhi wa sallam ló bá sọ pé ikhbirtu annaka majnun èrò tó kàn mí ni pé wèrè ń dọ̀la àwọn wọn ni wa inna allaha yushfi ala yadayya man yasha ọlọ́run àsìmọ́ ẹgbẹ́ owó mi tọ́jú àwọn èèyàn mo rò pé kì í ṣe ọ́ láàánú ó ti pọ́pùlà kọjá kéwòn ẹ̀jẹ̀ wèrè kí lóò anábì sọ fún sallallahu alaihi wasallam bó ṣe bá anábì ní inna alhamdulilah nahmadu wa nasta'inuhu man yahdihi Allah fala mudilla lahu wa man yudlil fala hadiya lahu arákùnrin ni aid alayya kalimatika hadhihi àwọn dúró tó wí bá tó wí sallallahu alaihi wasallam wọn ni ó ti wí ó bá dìkà níbi wí lẹ́ẹ̀mẹ́ta amin alhamdulillah nahmadu wa nasta'inu man yahdihillah fala mudilla lahu wa man yudlil fala hadiya lahu arákùnrin fa inni sami'tu qawla al-kahana àwọn aláǹdígbà èmi ti gbọ́rọ̀ wọn rí èmi sì ń wo wèrè eléyìí ṣe kọ́ọ̀lù káyìn kì í ṣe kọ́ọ̀lù màjìnà fa aslam adà rọ̀jù bọ́kùnrin ṣe gbà islam ni. so àwọn tí wọ́n lè dè nìyẹn ó mọ̀ ah inna alhamdulillah ó ní òun ò gbóró ọ̀rọ̀ bá ń rí láyé òun lóye bí ẹ̀sìn yìí wàlá ẹ̀sìn ànábì yìí sallallahu alayhi wa sallam sallallahu alayhi wa sallam ìkànnì àwọn ọ̀dọ́ ó ní wà mí mọ̀ zadani sharafan wa tiha nínú tó máa ń dùn mí nú jù tí máa ń fún mi ní ìwúrí jù wàkìtù bí ahùnsì àtọ̀ òfòrọ̀ yà tẹ́kù tí n bá ti rántí kódà màá ń fẹ́ mọ tí n bá màá fẹ́ fò débi pé ẹsẹ̀ mi ò fẹ́ mọ kan sánmà yóò fẹ́ mọ kan àwọn tó ga jù sánmà ó ní kí wọ́n á ní dùn owó kọ́ mọ́tò kọ́ ilé kọ́ ó ní dùkúlì táàtà kọ́wùlì kàyà ìbàdí dùkúlì táàtà kọ́wùlì kàyà ìbàdí. دخولي تحت قولك يا عبادي وأن صيرت أحمد لي رسولا وأن صيرت أحمد لي رسولا ومما زادني عجبا وتيها ومما زادني عجبا وتيها وكنت بأخمصي أطو الثرايا وكنت بأخمصي أطو الثرايا وكنت بأخمصي أطو الثرايا دخولي تعت قولك يا عبادي وأن صيرت أحمد لي نبيا وأن صيرت أحمد لي نبيا That is by the way. Only anabiwa muhammad sallallahu alaihi wasallam ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين ọlọ́ọ̀bá ń yin ذلك الكتاب alukurani tẹ rí ìwé yìí láàrọ̀ ìbàfẹ́ kò sí méjì mẹ́ hudan lilmuttaqin ọlọ́ni ọ̀nẹ́mọ̀ ni alukurani alkarim lilmuttaqin fún àwọn olùkọ́yọ̀ ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala àwọn onímọ̀ wọ́n ní almutakun àwọn olùbáyọ̀ ọlọ́ọ̀bá tọ́lọ́wọ́ bá wí mi wọ́n ní man hum oríṣiríṣi ìtumọ̀ ni wọ́n fún wọ́n ní hudan lilmuttaqin almuttaqin umul almutakun umul mu'minun pé àwọn almutakun òun ni almu'minun òun ni àwọn mu'mini tí wọ́n gbà fà fọlọ́hún tí wọ́n gbà fà fànàgbà muhammad sallallahu alayhi wa sallam gbogbo ẹni tó bá ti rí báyìí alukur'an yóò máa jẹ́ mọ̀nà fún un. ayinú àwọn tí wọ́n sọ nínú wọn náà ni aṣáábí òun náà ni asáàbí ó ní udan mina dọ̀láàlà ó ní alukur'an ìmọ̀nà ní kú ní bí ṣìnà ẹ tó bá tẹ̀lé alukur'an kò ní bọ́ sínú sínú. naam Sa'id ibn Jubair ó ní tibiyan lil muttaqin yóò máa jẹ́ kí ni yóò máa jẹ́ àlàyé ọ̀rọ̀ fáwọn olùpayọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala àrínú wọn tí sọ wípé almuttaqun àwọn náà ni alladhina yahdaruna min Allahi uqubata. في ترك ما يعرفون من الهدى ويرجون رحمته في التصديق ما جاء به رحم الله لمعنا wọn ni àwọn almutakun tọlọ bá ń sọ pé alukuranu ma jẹ́ mọ̀nà fún wọn ni alẹ́dínà yahdaruna min Allahi qubata àwọn tó yẹ pé wọ́n máa ń kọminú ọlọ́run nípa pé ìyà ọlọ́run ìyà tó lé ni wọ́n máa ń sọ̀rọ̀ àwọn lọ́dọ̀ ọlọ́run láti má kó sínú ìyà ọlọ́run fi tẹ́rìkì náà ya'rifuna pé ìlànà tọlọ́run ní ìlànà àtànẹ́bì ní wọn wà máa páyọ̀ ọlọ́run wọn ẹ̀ ní fi kalẹ̀ irú àwọn tí wọn ìbá fi kalẹ̀ yẹn dáríkà kìtàbù láàárọ̀ ìbá fíhì ó dá lil muttaqin àwọn àlùmọ̀tẹ́kìn àwọn tó jẹ́ pé tán bá ti gbọ́ dájọ́ ọlọ́run ìdájọ́ anábìwá Muhammad sallallahu alayhi wa sallam wọn ẹ̀ ní fi kalẹ̀ lọ́mọ ṣe nǹkan mi anábìwá Muhammad sallallahu alayhi wa sallam wọn ni wà alukur'an yóò máa jẹ́rìí bí ọ níwájú ọlọ́run aw aleik tàbí kó jẹ́rìí ta kọ́ ọ́ níwájú ọlọ́run àfọwọ́ àdẹ́bí náà fẹ́mi náà rahma allah ta'ala ó lẹ́rìí ó máa jẹ́rìí kuranu máa jẹ́rìí gbẹ̀yàn níwájú ọlọ́run ina amil tàbí tó bá lu tó wà bẹ́ẹ̀ yóò sì máa jẹ́rìí ta kọ́ ọ́ ìlà ń tààmà bí tó bá ti lò lílo tó wà ní alukóranu karim àwọn tó ń lò yẹn àwọn ni almutakun nínú àlàyé táwọn afáàṣẹ́ ń bí nínú ọ̀rọ̀ kan arínú wọn ẹrú anabi wa muhammad sallallahu alayhi wa sallam kátó lọ bùnmí anabi sallallahu alayhi wa sallam anabi ni yuta bi ashabi qur'an anabi ni àwọn ashabu qur'an bi ahli qur'an anabi ni àwọn tó jẹ́ pé àwọn tí wọ́n jẹ́ ará ilé qur'an àwọn táwọn jẹ́ ìbátan alukur'an karim tí wọ́n jẹ́ fámìlì qur'an anabi wa ni alẹ́dínà yàmẹ́lú na bihi fìlẹ̀ hayati dunia àwọn tá a máa ń lo tó bá wà ń bẹ̀ ní sẹ̀mí ayé wọn. tẹ́wé èyí táwọn fi máa ń ṣe àkọ́mọ náà ayé wọn òun náà ni pé kí lọ́lọ́run fẹ́ ká ṣe kí lànà bí fẹ́ ká ṣe. anabi ni wọ́n gbé àwọn èèyàn wá lálùkìyàmà anabi ni àwọn àtàbà tí wọ́n wá anabi ni takudumu suratul baqara wa alimran suratul baqara àti alimran yóò abọ́ síwájú olúkúlùkù wọn àwọn méjèèjì tó hajjani an sahibi àwọn méjèèjì ó máa fi ẹ̀rí ọ̀rọ̀ rin lẹ̀ níwájú ọlọ́run pé ẹni yìí ẹni tó ń kà wá ni ẹni yìí ẹni tó ń lo tó ń bẹ́ẹ̀ wá ni torí ẹ̀ la fi sọ pé àwọn sábà níbi wa Muhammad sallallahu alayhi wa sallam tẹ́nìkan bá fi ké Suratul Baqara nù wọn jalla fi àyùnì yóò tóbi lójú wọn tó bí wọ́n ti mọ̀ pé a ìmọ̀nù wọ́n ti mọ̀ pé ẹni tó ti páyọ̀ ọ̀rọ̀ nìyẹn tó bí gbogbo tó ń bẹ́ẹ̀ nínú mọ̀nà nínú ni mọ̀ tẹ́lẹ̀. bákan náà àwọn àlùmọ̀tẹ́kù náà tún ni àwọn tó jẹ́ pé wọ́n ní àgbìyèlé ìkẹ́ ọlọ́run fi tasdik bima ja àbí nípa pé gbogbo ń tá alukur'an bá mú wa gbogbo ń tá anabi bá mú wa òun náà ni wọ́n gbà lódodo wọn àdí sọ àdìsí anabi fún wa kọ́ ah, ẹ má nù alẹ́ rí ma nínú anabi wa muhammad sallallahu alayhi wa sallam anabi tẹ̀ sí bá kẹ́nu bọ́ọ̀nù tẹ́ mu anabi ni ẹ̀rí bọ̀ bẹ́ẹ̀ tẹ́ bá ti bọ̀ bẹ́ẹ̀ tán ẹ̀ jáde ẹ̀ yọ jáde so kẹmọ ntẹ mu yẹn kẹmọ mu lọ ah, sáànà bí náà lórí sọlá ẹ ọdọ ànábi nkọlẹ́ra ni udani mutaqin tó jẹ́ pé yarjuna rahmata wọ́n mẹ́rin kan kẹ́ ọlọ́run fi tasdiq màjà níta náà bisalà àsàlám bá mú àmójà kó dodo abdulayi masudi radiyallahu ẹwù bẹ̀rẹ̀ hadith ẹlẹ́kẹrin nínú inu nawa inu hadithu nawa arbauna nawawiya wani haddathana rasulullah sallallahu alaihi wasallam wa huwa sadiqul masduq gbogbo àwọn mùsùlùmí tí wọ́n gbà pé tọ́lọ́wọ́n bá tánàbí mu wa sallallahu alaihi wasallam àwọn náà ni wọ́n kó sínú almuttaqun a ní wọn tí wọ́n sọ pé alladhina yattaquna ash-shirka bi àwọn olùgbàgbọ́ òdodo àwọn olùpáyà ọlọ́run tálùkù àánú mọ̀jìmọ̀nà fún òun náà ni gbogbo àwọn tó jẹ́ pé wọ́n ń páyà wọ́n jìnnà ẹbọ ní gbogbo ọ̀nà wa ya'maluna bi ta'ati wọ́n sì ń ṣiṣẹ́ láti tẹ̀lé tọ́lọ́hún láti tẹ̀lé anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam afawa qatada ibnu di'ama asudusi mina tabi'in oní umu ladina na'atahumullahu bi qawli òun ni ẹ máa wulẹ̀ dára yín láàmú àwọn almutakun ayé alukurani ń túra wọn ni hudan lil muttaqina àwọn àmọ̀tẹ́kínà náà ni alladina yu'minuna bil ghaibi gbogbo àwọn ìròyìn tó lọ́wọ́ bá sọ yẹn ìròyìn àwọn mọ̀tàkó ni àfọ àbẹ ibn Kathir rahimahullahu ta'ala ó ní wa kullu dhalika sahih gbogbo ń tà tún correct gbogbo ń tà tún correct lábẹ́ àmọ̀tàkó ó fi pẹ́ tálùkùránì ó jẹ mọ́nà fún òun náà ni gbogbo ẹni tó bá jẹ ẹni tó ń tẹ̀lé ìtọ́lọ́run tó ń báyà ọlọ́run subhanahu wa ta'ala tó ń kọ̀ mí nù ọlọ́run ṣe ní sheikh abdulrahman saadi ló fi sọ ó ní ayé adal kitabu al-azim ó ní tíra ńlá yìí alẹ́dí wà kitabu alẹ́ hakíkọ lẹ́yìn tó bá ní pàápàá tíra òun náà nìyẹn òun náà ló pé jùlọ òun ló pé jùlọ wọ́n béèrè lọ́wọ́ imam bukhari lọ́wọ́ imam shafi'i rahimahullah ta'ala wọ́n béèrè lọ́wọ́ sheikh al-albani rahimahullah ta'ala pé bá a ti gbà pé sọ̀rọ̀ bukhari pé náà ni asọ́hùl kutub badal qur'an wọn ni ǹjẹ́ tó túmọ̀ sí ni pé kò tiẹ̀ sí mistake kankan kò sí máa rẹ̀ kó kánú sọ Bukhari níbi àṣẹ Al-Albani ó dáhùn wà mú ọ̀rọ̀ mọ́mú Shafi'i rahimahullah ta'ala wà mú wa tí mọ́mú Shafi'i ti sọ pé abalọ́hu an yutimma illa kitaba abalọ́hu an yutimma illa kitaba ọlọ́run ọba subhanahu wa ta'ala ti kọjá lé láti pé ìwé kankan lẹ́yìn Al-Qur'an lọ́wọ́ sọ pé inna nahnu nazzalna dhikra wa inna lahu lahafidhun نحن نزلنا الذكر وإنا له لحافظون رابع لون لونصا القرآن لونصا الذكر لونصا قال تسال القرآن الله يعني وإنا له لحافظون أو لا سنصا الله سبحانه وتعالى في صحيح لا يمسه إلا المطهرون وإنه يمسه إلا المطهرون تنزيل من رب العالمين ọlọ́ni alukuraanu kẹrin ó kọjá ń tọwọ́ bàjẹ́ lè bà ó kọjá ń tí ọwọ́ bàjẹ́ tó lè bà káfíńmọ́ ní ṣókí ní àárín ẹ̀ bẹ́ẹ̀. dèjẹ́ kù sọ pé ó ní walhaqul mubin quran náà sì ni òdodo tó fojú hàn fala rayba fihi wala shakka biwaji min alwujuh ó ní kò sí iyèméjì náà alukur'an karim kò dẹ̀ sí kò sábùjẹ́ ǹjẹ́ kò kan ní gbogbo ojú ọ̀nà tá a bá ní ká fi wò ó ní wa nafyu raybi anhu ó ní bọ́lá ọba subhanahu wa ta'ala sọ fún wa pé kò sí iyèméjì ń bẹ́ẹ̀ yìí yestelzimode da a jẹ́ pé ìdàkejì ló wà ń bẹ́ẹ̀ kí ni ìdàkejì tó wà ń bẹ́ẹ̀ tó bá sí iyèméjì àmọ̀dájú òdodo ló wà mẹ́ kò sí ìwé ìdíwọ̀n ìdíwọ̀n àkùrán kẹrin dídò rọ́ìbù ọ̀ṣak àlìyẹ̀kín ó ń torí pé ìdàkejì rọ́ìbù ìdàkejì iyèméjì òun náà ni àmọ̀dájú òun náà ni mọ̀nà ògede tí bẹ́ẹ̀ náà àlùkùrán kẹrin òun náà ni mọ̀nà ló fi jẹ́ pé nínú mọ̀kọ́dìmọ̀ àtẹ̀bárántí àzọ̀gbé nínú tá a gbọ́dọ̀ mú dání tabafẹ́ tu quran náà ni pé ká gbà pé inna hadha al-quran yahdi lillati hiya aqwam. إن هذا القرآن يهدي للتي هي أقوم ويبشر المؤمنين ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا كبيرا روان إن هذا القرآن القرآن التاريخ يادي للتي هي أقوم ìmọ̀ ń fi yàn mànà lọ sí bí ọ̀nà tó dáa jù ní tó correct jù ní Quran ló fi wá mànà lọ. ọlọ́wọ́ wayubashshirul mu'minin alladhina ya'maluna salihat alukurani sì tún máa ń fún àwa mùmíní àwọn mùmíní ọlọ́mọsà ṣíwá lára wọn kurani ó tún máa fún àwọn mùmíní nírò dùnú alladhina ya'maluna salihat àwọn mùmíní tí wọ́n ń ṣiṣẹ́ eré anna lahum ajran pé tẹ́ ẹ lẹ́san tó tóbi wájú ọlọ́run kayfala anabi sallallahu alayhi wa sallam ní hadith Uthman bin Affan kọ anabi man bana lillahi baytan ẹni tó bá kọ́lé fọlọ́n tó kọ́ mọ́ṣáláṣí fọlọ́n bana Allahu lahu baytan fil janna ọlọ́run bó kọ́lé fún náà lálẹ́ jẹ́nà ilé ìró dùnú ni nínú tí wọ́n ń dòyàn nínú láyé òun náà nìkan sọ pé ah mọ́tò tí ǹjẹ́ ẹ̀ mọ̀ pé wọ́n ti bẹ́ẹ̀ náà ni kí lè yóò máa pọ̀ sí kí dúkìá máa pọ̀ sí láyé nínú tó máa nínú tó máa ń dun ọmọ ànábì Adam nínú nìyẹn ṣùgbọ́n alukoran kẹrin yóò máa fún àwọn olùgbàgbé òdodo yóò máa fún wọn ní ròdùnú pé tẹ́ bá ti ṣe báyìí dáadáa ni nǹkan báyìí lẹ́rìí nǹkan báyìí lẹ́rìí nǹkan báyìí lẹ́rìí ní dáadáa níwájú Ọlọ́run oṣù obìnrin tó bá tẹ̀ lásìkò ọkọ ẹ̀wà anábì sallallahu alaihi wasallam anábì Muhammad sallallahu alaihi wasallam anábì idha sallatil mar'atu khamsaha tóbìnrin anamọ sọọma ṣahara ha oṣù ramadan sì dé tí o bá ti nídìíwọ́ tí o bá ti sọ lóyún tí o sì máa tọ́mọ lọ́wọ́ débi pásọ kó máa ṣe fídíà tó bá yẹ pé ọwọ́ ìdíwọ́ oṣooṣù tóbìnrin máa ń ní tó bá ní tó tún táwẹ̀ tún lọ tó gbà padà tó gbà rẹ̀ bó ṣe tó àti bó ṣe anamọ àtọ́ àti bá àlàhà tó sì tẹ̀lé ọkọ ẹ̀ tó bá tẹ̀lé aṣọ ọkọ ẹ̀ kódà kọ́kọ́ jí láàrin òun pẹ́pẹ́pẹ́pẹ́ sweeter níhìn agomi olólùkọ́ lágùn káàbọ̀ ni dákun ó là ń gbárùkà mọ́ fẹ́ mo fẹ́ jẹ èkuru gbóná. gósìnítọ̀ sáwọn àwọn tọ́ a ọ̀rọ̀ bá lè ní ẹ tẹ̀ lọ́kà lágbára ọlọ́ ẹ fún wákàtí káàbọ̀ kó tó dago mẹ́ta ẹ̀ dẹ́kun. ara ìwà tó àtúbà la tọkọ tó wà lórí ẹ wá o èkuru tí mo ní kẹ́ ẹ tún ṣe yìí èmi ọbẹ̀ ọlọ́nu ọkọ èmi kẹ́ ẹ fi ṣe ẹ má lògbé ẹ má lògbé ta arábìnrin wa tó àtúbà àlà tó dé láṣẹ ọpẹ tó tẹ láṣẹ ọpẹ ẹyẹ obìnrin ó mọ kọjá ojú ẹ bẹ́ẹ̀ ṣe ń rú mọ kọ arábìnrin náà bá dàgbà muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run ti kẹ́yìn náà kò sí ẹni rí gbogbo àwọn ọkùnrin tó wà ń kalẹ̀ àti gbogbo àwọn ọkùnrin mùsùlùmí obìnrin kan bá nàbà muhammad sallallahu alayhi wa sallam ó kàn wá béèrè kankan lọ́wọ́ ànábì ni bó ṣe wá fẹ́ mọ́ lọ ànábì àdáàtú bá àlè hàn kódà anabi ò tí ì dá lóhùn tó béèrè anabi tó ti lọ́kọ ó lóhùn ti lọ́kọ anabi kẹ́yìfà àǹtí mi nà bóòlù ṣe sí rẹ sọkọ rẹ bóòlù àárín wa tọpẹ ẹmọ tábàbìnrin sọ ó ní láàlú ilà máa jẹst èmi ò ní kankan tí mo máa ń mi ní problem kankan pẹ̀lú ọkọ mi ṣùgbọ́n tó bá fẹ́ bí ilé tó bá fẹ́ ya ilé mi ìtàgbára mi ká èmi ò ní ṣe fún un. ni ó ń dorí mi ní àyìnà àǹtí mi nù fa ìnáwó jannatuki arábì lọ lọ sàkíyèsí ara yẹn dáadáa tọrọpọ kọ rẹ àlìjẹnà rẹ ni bó bá la àlìjẹnà bó bá sì lọ náà ọkọ ẹ náà nìyẹn kọlọn kó sàn ibi tá a ti lọ náà ni udel lilmuttaqin alukur'an alkarim òun náà ni òdà fún gbogbo àwọn olùpayọ lọ sheikh sọ pé ó ní ajẹ́ pé ìmọ̀nà ní bẹ́ẹ̀ náà alukur'an ẹ̀kọ́ ibi tá ti lọ nìyẹn tá kò síyèméjì ń bẹ́ẹ̀ ajẹ́ pé ogun tó wà ń bẹ́ẹ̀ sátẹ́ǹtì ni ìmọ̀nà ni. lọ́yẹ́ pé bóòlù òṣèlú jẹ́ mọ́ràn látàáyé tọ́lọ́run bá ti gbé kalẹ̀ fanabu muhammad sallallahu alayhi wa sallam ìkọ́wọ́bọ̀ kankan wọ̀ ìkọ́wọ́bọ̀ kankan wọ̀ ọlọ́run láyà àti ìlbàtìlù min bayni yadayhi wala min khalfi. وإنه لتنزيل رب العالمين نزل به الروح الأمين على قلبك لتكون من المنذرين بلسان عربي مبين القرآن الله بانجوه فوا láàyè ọlọ́ba ní in tó wà ń bẹ ògede ìmọ̀nà ni ẹni yóò ṣe oríire láyé àtàlùkìyàmọ alákòmọsà sọ wọn nínú ẹ tí yóò lè tẹ̀lé náà ṣẹ́ẹ̀kù sọ pé onífàádẹ́n kìtàbù mùsítẹ́mìlún alàlẹ́ ilmìlì yakin almuzilu lè ṣàkí wà rọ́ì wọ́n ní alukuran karim ó kó sínú ìmọ̀ àmọ̀dájú tó jẹ́ pé almuzilu lè ṣàkí rọ́ì tí máa mú iyèméjì àti rọ́ì tí máa mú kó iyèméjì àti rọ́ì iyèméjì ìdàrúdàpọ̀ kuranu sì ń kọ́ ẹ jẹ́ kí n mú àpèjúwe wa mo máa ń sábà la àpèjúwe dáadáa nínú ọ̀dọ̀ àwọn nínú gbàgbé àwọn sófin ni pé táwọn bá ti dé àyè kan nínú àwọn màkọ́mọ̀ màkọ́mọ̀ tí wọ́n máa ń ní pé àwọn dé ìpele ìgbàgbọ́ nínú ìpele kan ní manzilatul yakin àwọn dà pé tí wọ́n bá dé yakin tó bá màmá dájú tán tó tán nu ọlọ́run tọ́lọ́ náà tán nu ẹ̀ kò ní nídìí kó máa kírun kò ní nídìí kó máa gbàwẹ̀ kò ní nídìí kó yọ zaka kódà ìyàwó ẹ̀ ní pé fifty gbogbo nǹkan tó lọ́wọ́ bá ṣe léèwọ̀ kò lè jẹ́ wọ̀ fún wa. wọ́n wá ní ọlọ́ba ní wà á bùdì rabbaka hatta ya'tiyaka ọlọ́nu àrẹ́gbọ̀n sí lọ́run rẹ títí táwọn àdájọ́ òfìdí wa bọ̀ àwọn àṣẹ hàn alukóra nínú àwọn tún gbogbo ọlọ́ba ní wà á bùdì rabbaka hatta ya'tiyaka sí lọ́run dójú àmì àwọn ti sí lọ́run dójú àmì táwọn wọn ni ẹ bá àwọn mùrídìí ṣéwù nìkan ní kírun àwọn mùrídìí ó mọ kírun lọ́n tiwọn ẹnìkan sọ̀rọ̀ kan fún mi pé ṣéwù kan nílùú kan wọ́n yóò ṣe kútùbà jimá tán tó bá ṣe kútùbà jimá yóò sì gòkè lọ àwọn mùrídìí tí àwọn ti náà táwọn náà da sàtíkẹ́ẹ̀tì àwọn máa fàtẹ́gùn sí òun máa lo dáwọ́lẹ̀ lékè wọ́n sì wá kírun wọ́n ah, ti wá sọ́là nù ó ti dé ó ti dé yẹ̀kẹ́ nù. ṣùgbọ́n tá a bá padà sínú àlùkùránì kẹrin yìí àwọn àbẹ̀rẹ̀ kí ni jẹ́ yẹ̀kẹ́ tẹ̀wé ó ti fẹ́ dárí yè méjì lẹ̀ kò dẹ̀ sí yè méjì náà alukur'an kẹrin walukur'an yufassiru ba'duhu ba'dan ló fi jẹ́ pé ibnu kẹsẹ̀ ló sọ pé min awju min ansani toro nínú ọ̀nà tó gbà dáa jù tí yàn fi lè tu kur'an wọ́n ní ká máa fi kur'an ká máa fi tura wọn kàbí kur'an kàbí sunna tu táàbà rí yẹn ká padà sínú ọ̀rọ̀ àwọn sọ̀rọ̀ kílà gbóyè wọn lórí tọ́lọ̀ ọba sọ̀kalẹ̀ yìí tára padà sura mi náà alukur'an olùkẹ́rin ọlọ́ba ní àwọn ọmọ náà mọ̀ bí wọ́n kẹ́ máa salakakum fi saqar سلككم في سقر قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين حتى أتانا اليقين ọlọ́ba ńlá kìí àwọn àwọn ọmọ náà wọ́n máa bí wọn pé máa ń sàlákà kò ń fi sákà kí ló sùn yín nínú náà nígbà tó máa ń kọ kọ́ọ̀lù lábùnà kùmínà lùsọ̀lì wọn àwọn èké wọn gbàtà wà láyé wàlámùnà kùnú tẹ ẹnu mìsíkì yìí kódà kò sí tó kàn ápẹ́lẹ̀ nìkan òun jẹjẹ àì bọ́mùrú kan wàkúndà náà kó dùn máa lọ ìrìn kódà nínú àwọn tí wọ́n yọ sí ti ètè sọ̀rọ̀ ọlọ́run nínú wọn láwà nínú bá kọ̀ ọlọ́run bá fún àkàmọ́ àwọn kàmọ́ sàwádà àwọn ṣeré fábẹ́ wọn bá kẹ́ náà wàkúndà nùkàdì bìyànjú dín kódà bá lọ́jà kí á ń bẹ àwọn ìgbà kó dòdò ìrọ́lá àwọn máa ń pín hata àtàyàn ìlẹ̀kìn orí pátípátí pálapàla játijàti láwa tí àlìyẹ̀kìn ti wá bá wa ó sì dàlìkì àmà tó bá yẹ kó yẹ̀kìn tí olórí gbogbo tì ń sọ ni hata àtàyàn ìlẹ̀kìn tí yẹ̀kìn fi wá bá yà ni hata àtàyàn ìlẹ̀mọ̀tù orí pátípátí jálajàlá láwa ti kò fi dé wàlásì yàrá ànábì sallallahu alaihi wasallam náà padà tu, ànábì wa Muhammad sallallahu alaihi wasallam nígbà tí kan náà sọ àbá rẹ̀ táàmù sí usman bin madhun sọ bukhari hadith umil ala al-ansariya wọn nígbà tí usman bin madhun kú umil ala yìí wá sọ pé àní ànlákà ya usman ìwọ usman bin madhun náà ọmọ kú oríire o ọmọ ráyé wá o fàṣàhádà ti àlè tí a máa ní kéèyàn wá jẹ́rìí ẹ̀rí tèmi ó jẹ́ ni pé anna Allaha qad akramak ó ti wà nínú àpọ́nlé ọlọ́wọ́ mọ̀ pọ́n ó arábìnrin wa ma yudriki anna Allaha akrama níbo ni wọ́n kọ́ sí tí wọ́n ti fi hàn ọ́ pé ọlọ́run bó pọ́nlé wa inni rasulullah àrẹ́mi amma uthman uthman tó wá pé màálù ṣáìd ni àrẹ́mi fakọ̀dì jẹ́ àwòlìyẹ̀kìn amma uthman ó kú kalẹ̀ báyìí ni àrẹ́mi amma uthman uthman yìí fakọ̀dì jẹ́ àwòlìyẹ̀kìn yẹ̀kìn ni ti bá olórí gbogbo títí ẹ̀ níyẹ̀ kí ni ni pé òun kírun òun ti kírun òun ti kírun dé upper limit pé kó mọ̀ bàá dé saturating point kí lọ́ọ̀ diminishing diminishing return kó mọ̀ bàá padà setting kó ń dákẹ́ bẹ́ẹ̀ yẹn inna lillahi wa inna ilaihi raji'un nínú tí Quran náà fẹ́ correct náà ní gbogbo rẹ́ẹ̀bì ọlọ́ba ní hudan lil muttaqin ọ̀nà mẹ́rin fún àwọn al muttaqin Sheikh sọ pé alihuda níbí ẹ bá ṣàlàyé lánàá ibi alihidaya tu hidaya tan hidaya méjì ni hidaya méjì ni hidaya ọba ni hidaya alákọ̀ọ́kọ́ nínú alukur'an gẹ́gẹ́ bọ́lá ọba yẹn sọ gẹ́gẹ́ bó ṣe wá nínú alukur'an tọ́ba ni ìmọ̀nà méjì ni ìmọ̀nà nínú alukur'an ìmọ̀nà kan máa túmọ̀ sí jíjíṣẹ́ táwọn òjíṣẹ́ ọlọ́run bá jíṣẹ́ àti àlàyé tí wọ́n ṣe fáráyé eléyìí ìmọ̀nà kan nìyẹn ìyẹn lọ́lọ́ bá dà lérò bí àtúnṣe ànàbí wa muhammad sallallahu alayhi wa sallam pé wa innaka latahdi ila siratin mustaqim ọlọ́run wa ànàbí wa muhammad sallallahu alayhi wa sallam ìwọ ló máa ń fi àwọn èèyàn mọ̀nà sójú ọ̀nà tó tọ́ ìtumọ̀ àmọ̀nà níbẹ̀ yẹn ni pé ìwọ ànàbí ló máa ń ju ètò dáa fáwọn èèyàn ìwọ ló máa ń kọ́ tí ò dáa ló máa ń kọ́ fáwọn èèyàn ìmọ̀nà níbẹ̀ ni ọlọ́run àbá máa lò bẹ́ẹ̀ ìdáyà ẹlẹ́ẹ̀kejì òun náà ni ìdáyà tó tawfik òun náà ni kọ́lọ́n wá fìyàn ṣe kòǹgẹ́ àná ẹ̀ kọ́lọ́n fìyàn ṣe kíni o kó fìyàn ṣe kòǹgẹ́ àánú ẹ̀ ó yẹ kí n téèyàn ń ṣe bọ́lọ̀ ń ṣe fẹ́ lèèyàn ń ṣe èèyàn ń fà níyàn tó lọ́n ṣe ó sì bá súnà ànábì mu sallallahu alaihi wa sallam gbogbo yẹn kọ́lọ́ unfortunately ẹ wọ abúlé ibùnú abbas radiyallahu ta'ala anhu nígbà tó lọ bá àwọn kàwárìjì àwọn kàwárìjì làwọn tó ń pe àwọn sọ̀hábà anabi wa muhammad ní kèfèrí anabi wa muhammad sallallahu alayhi wa sallam nígbà táwọn ẹbí ń júwe wọn ní ọ̀pọ̀lọpọ̀ ahadith nínú sahih bukhari àti mọ́ muslim anabi wa muhammad sallallahu alayhi wa sallam anabi yahkiru adukum salatahu fi ma'a salatihi tẹ́nì kọ̀ọ̀kan yín táwọn bá kírun tẹ́ bá gbèrú wọn sẹ́gbẹ̀ẹ́ tìyín ẹ dẹ̀ kánṣu tara tí ẹ rún gírun tí bẹ́ẹ̀ sáàlì jẹ́ nìkan ní làwọn àtàwọn eléyìí ń lọ lájọ ń lọ làwọn kírun dáadáa báyìí àwọn màmú kí báyìí arábí wa kẹrọ àtàkùn fi kẹrọ àti yẹn kíkí alukurani ti yín ẹ̀yin ó sì tún máa rọ́ǹgì ẹlẹ́gbẹ̀ẹ́ tó wọn pé tẹ́ ẹ bá ti rí wọn òtútù ọmọ ọmọ òun ìlú àkọ́ ẹ̀yin fẹ́ ka kuran mọ́ níbi táwọn máa kà dé arábí tó ti bẹ́ẹ̀ yẹmùrùkú nàmínà islam kàmá yẹmùrùkú sáhàmù mínà rọ̀míyà anabi tó ti bẹ́ẹ̀ náà wọ́n máa jáde kó nù ẹ̀kọ́ islam wọ́n máa jáde kó nù lànà ọlọ́run wọ́n máa jáde kó nù lànà tànàbí wa muhammad sallallahu alayhi wa sallam wa wọ́n muhammadu tó lọ́kọ́ à. ó ṣe wá jọyín lójúlé ní ẹnìkan wá bẹ́ẹ̀ sí lẹ́tọ̀ tó àfúnà ló bẹ́ẹ̀ ṣe ó ti wá fi tí a two hundred ó ti wá fi sọ̀rọ̀ ẹ àfáà náà tó wá ní nígbà tí eléyìí náà tó wá sọ yóò máa dèbí ju bí ewé ojú mi ọ̀rọ̀ tó fẹ́ sọ gánà ẹ̀ ní rí àsọ́ọ̀là kankan bẹ́ẹ̀ ẹ̀ tó bá ní dọ́wọ́kọ̀ ẹ̀mí tọ́lọ́ ń bá fi ànábì man yuridillahu bihi khairan yufaqihu fi ddin ẹ tọ́lọ́ ń bá fẹ́ dáadáa fún ọlọ́wọ́ sí lálàgbóyè ẹ̀sìn yóò gbẹ́sìn yìí ẹgbẹ́ nígbà tábìlà ìmọ̀sódì sọ́nù fìtínà tí ó padà bá wa nígbẹ̀yìngbẹ̀yìn ayé àwọn afáàní ọ̀rọ̀ yìí gan kọjú ìyá abúlé ìmọ̀sódì ajẹ́ pé àdìsí yẹn mọ̀rọ̀ fóò hukumá ni. dàtú kayfa antum idha labisatukum fitna níbo lẹ wà bó lẹ ṣe máa ṣe bó lẹ ṣe ní ṣìnà nígbà fìtínà bá dé tí fìtínà bá bọ̀ yín dàrú wà ń ka ojú fìtínà yẹn nǹkan nǹkan lẹ́sẹẹsẹ ibi tí mo fẹ́ lò wọn á bi léèrè pé kayfa dhalika ya Aba Abdurrahman ìwọ Aba Abdurrahman fìtínà tó wá kàkà lẹ̀ pé àwọn èèyàn wọn tó bá ń ṣe bídíà wọn rò súnà ló ń ṣe ẹni tí ń ṣe súnà ni wọn máa wò ló ń bídíà bó ni ó ti ṣẹlẹ̀ a ó ní òun náà nígbà táwọn ti ń ka nǹkan bá pọ̀ ṣùgbọ́n àwọn alájọyé ẹ̀sùn kéré oníbàkan náà wàlítúmísà wàtúgì ẹ lẹgẹrì dín ó là wàtúfù lẹgẹrì dín táwọn èèyàn bá ń dàgbò yí ẹ̀sìn kì ṣe torí wọ́n fẹ́ promote ẹ̀sìn Ọlọ́run àìmọye mẹyẹ tó délé kí ó torí mùjádàlà torí jìdáàlì ó fẹ́ jiyàn ìmọ̀ àdúgbò àwọn fẹ́ fọ́ lẹ́nu sàzẹ́ kọ́mi náà wù mo fẹ́ yanjú odò náà wò láàrin three months. gẹ́gẹ́ àbá ṣèkùn náà alàlámà ibn Uthaymeen ó ní ẹlòmíín náà àwọn ọ̀dọ́ alimun kabirun fi mas'alatin wahida àfáàgbà lórí kókó ọ̀rọ̀ kan gbogbo okú tó débi díà gbogbo bóòtù tó débi díà ó mọ̀ ìyẹn náà wàá máa fi mú àfáà alákùn àfáà ọmọ ibi yìí nìkan ọ̀rọ̀ súbà síbídà ní àbí súnà yóò tún lójú sẹ́gbẹ̀ ní wọn máa kí ẹ̀ àbọ̀ ni ẹ̀ tààlà balẹ̀ ọ̀la náà ikú tèmi àtọ́kẹ́ ẹ̀ yá ah! wọ́n ti wọ́n ti wọ́n ti jẹ gímẹ̀ yìí ẹ dàgbà àfà ṣé bí àpín àbí ìpín mo kàn ń béèrè ni mo fẹ́ mọ̀ ni o ọlọ́ni kò sàrùn fún wọn ní ẹnìkan nínú wọn ṣíṣe kàlàlbá ní kọ́ ní amen tí n bá ṣe mistake nínú àwọn onífìtínà táwọn náà ń bẹ ládùúgbò wa yìí kọ́lọ́n kó dàgbò wa fi wọ́n mọ̀ náà wọ́n ní Sheikh Albani ní àmọ́ ẹnìkan ni wọ́n ní ẹni àbí bin Baz kan náà mashayikh Islam wọ́n ní kan nínú wọn bá a ṣe wà ní ìdánilẹ́kọ̀ọ́ yìí òun wà máa katẹ́rà ṣẹ́kù máa tú yóò máa katẹ́rà ṣẹ́kù máa tú nígbà tó wá kà fásitì díẹ̀ wọn ò bá rí mọ́ ní alcohol kí ló tó wá sí alcohol mọ́ ó ní òun ti ṣe kọ́mọ́tò lówó jà fún ṣe òun pé nísìnyí òun lè gbé ìdájọ́ rẹ̀ lórí pé èmi ò lọ kí lọ́dọ̀ rẹ̀ èmi ń katí àìkọ́ mọ́ta nílẹ̀ ọjà mo fẹ́ fi hàn pé ah, àbá ebi kìíní ìbẹ̀rù tí a ẹ̀ mọ́ ẹ̀dẹ̀ ń ṣàwìyàn lọ́nà ó ní tó ń lọ ka tíra yẹn fún náà ni pé òun fẹ́ establish evidence against sheikh àwọn sọ̀rọ̀ pé tọ́lé bọ̀lẹ̀ ẹ̀mí ni Allah subhanahu wa ta'ala kọ́mọ yẹn ká sọ ni kọ́lọ́nkó kẹwàá ní kẹta yàtà kìyàmà nínú ọ̀gá akẹ́tọ́lọ́ọ̀ lè ṣe fún yẹn náà ni ìdáyàtú tawfik àwọn àkàwárí ìjà wa sọ̀rọ̀ wọn lọ nígbà tí anabi sọ̀rọ̀ láàṣà wọn mọ̀ ọkùnrin àwọn ọmọ ọgbẹ́ abdullahi bin abbas rọ́bì ọ̀la ànyìnwé nígbà tó ń lọ tó abdullahi bin abbas lọ fún wọn ní hujja pé kí lẹ̀ ń kórìíra pẹ̀lú ali abdullahi bin abbas ni wọn fọlọ́n búra òun ò rí àwọn èèyàn tí wọ́n mójútó ìjọsìn ọlọ́run tó tó wọn gbogbo wọn tó wọn rò pa kálukú kápá wọn sírọ̀sì pa mẹ́sìn ni nígbà gbogbo wàhálà ti sáàmà kíní kan dé ohun kankan mo á wo mo á wo mo wo fídíò kan níwọ̀nba oṣù bíi mẹ́ta àbí márùn-ún tọ́gbẹ́ ni yóò lọ commit suicide bombing ó sì yẹn náfìlà kò jáde mẹ́lẹ́ ń ṣe tìlára Quran òun yẹn náfìlà ń ṣe tààjú ń ṣe pípé ń bẹ lọ́run sàkà lókòsù márùn-ún àbí mẹ́ta tí ó lọ gbẹ̀mí rẹ̀ tóbi jihad ló pé kí ló sọnù fún wọn Hidayatut Tawfiq àwọn dáìsì àbí dáìsù ni wọ́n dáwọ́là islamiyya fi sham wal iraq arabiya isis nìyẹn dáwọ́là islamiyya fi sham wal iraq kí làwọn náà wá àwọn fẹ́ ṣe ìkọ́mọ̀ dáwọ́là islamiyya islamic state àwọn náà wá wàláì kí sọ ọmọ fún wa jama ìdáyàtú tawfiq ọlọ́ọ̀ni o inú mo sọ lánàá pé ìkànnù àwọn sálàfùnà sọ́ọ̀lẹ̀ ó dàn pé ayub asakitayani ni ó ní inna min ni'mati llahi ala rajul idha nasaka an yuwaffaqa ila sahibi sunnati yamilu alayha tọ́lọ́mù bá fẹ́ kẹ́ni tó bá fẹ́ sin lọ́hùn ní pàtàkì lọ lọ́dọ̀ọ́ wàláì tọ́lọ́mù bá fẹ́ kẹ́ ọlọ́run wàá fi ṣe kò gé onísúnà láàfà orí ìlànà tọ́lọ́mù tànàbí ni wàá fi rìn ṣùgbọ́n tọ́lọ́mù bá fẹ́ fìyà jẹyàn tó bá lẹ́sìn ṣe an yuwaffaqa ila sahibi bid'a yahmilu alayha àáfà tó ń wo ní tẹ àáfà ń bídà ni kúlù iná ní gbogbo kan o kúlù iná ní dàwọ́ láàmú kúlù iná ní o ó sì fún wọn bí wọn ní gbogbo ń tẹ ṣàkọọ́lẹ̀ rẹ̀ ẹ ti ẹ̀kọ́ lè kán gbé lọ fáwọn afáàní alámi ìsìlámì wọn tó wáyé pọ́dọ̀ Abubakar àbí wọn rún bá gbé wọn ní kò bá dà ṣe ìgbà ìwé ẹ̀rù pé kí ni ẹ̀rù pé kí ni ìṣe yí báyìí nǹkan kù lè ṣe yín lọ́pọlọ tá a bá ní kékeré wọ́n tó bá yẹ pé abakiri àbí umaru wọ́n ní sọ́dọ̀ anabi ni ó dé lọ ni tọ́wọ̀ tí nìkan fún ayàtọ̀ sí ṣùgbọ́n tàwọ́fẹ́ kan ni wọn láì kí ẹ máa dúpẹ́ fọlọ́ ni. ìkànnì àwọn ọ̀jọ̀gbọ́n ó ní alihamdulilahi id lamiyati ni ajalihi hata kasaani minel islami sirubala adúpẹ́ fọlọ́ wọn ọlọ́run mọ́jà òun sọnù ká tó sọnù eléyìí ni ìdáyà ẹlẹ́ẹ̀kejì àrùn àwọn onímọ̀ tó jẹ́ pé àwọn tẹ̀ tó ṣe stimbad wọ́n ní ìdáyà kan tó wá kù tó jẹ́ lẹ́ẹ̀kẹta wọ́n ní òun náà ní ìdáyà tó sabat ìdáyà tó afabat ìta àti mọ̀ ìta àti mọ̀ tó ti yé wa tọ́lọ̀ tó fi wá ṣe kòǹgẹ́ súnà òríjínà yẹn afabat káwá dàbí àpáta tí ò ṣe ti ká dàbí kùkùté tí ò ṣe ṣe kí ni tí ò ṣe mí wọ́n lẹ́nu ẹni tó mi kùkùté kí wọ́n ló ṣe ara ẹ̀ lómi ní àpéjúwe kẹ́kẹ́ nínú wa nínú gbogbo ìdókòwò àìkò sẹ́ni tí ò yẹ pé kéèyàn máa tẹ̀ alala akọli akọlu ahwali wọn náà ni kò jẹ haram akọlu hukum tá a lè gbé sí wọn náà ni hada shay haram èèwọ̀ ni èèwọ̀ tá a kàn lọ ṣe ni ṣùgbọ́n tó ń ti bí àwọn ọmọ ni tí wọ́n bá dé òde ẹbí báyìí tí intimidation tá a wí bá bẹ̀rẹ̀ tá a rí ìyá náà tí a náà do ìyá ọkọ wẹ ẹ ìyá kí ni kankan nìyẹn pékin tani kọjá náà ìyá àbàmọ́ padà wá sẹ́yìn tó bá padà àǹtí wa ti balẹ̀ bẹ́ẹ̀ náà lọ́pọ̀lọpọ̀ àfáà náà bẹ́ẹ̀ lómi ìgbà tó náà àfáà súnà tó wé láwà ní torí pé ó láǹkì dáadáa yóò mọ̀ fí ah, wàá máa dúró bàbá ni yóò wá ìdáyà tó ti sábà kéèyàn ó dàbí òkè tí ò sẹ́mi tí kì í ṣe ti gbéraga fẹ́ ha anabi sallallahu alaihi wasallam ó ní la ta'ata li makhluqin fi ma'siyatil khaliq yorùbá náà sì sọ̀rọ̀ dáadáa wọ́n ní ẹni rán yín sẹ́là bẹ̀rù àìbẹ̀rù ẹni àjẹ fún anabi ló ní àmọ́ tẹ̀ ìwọ́n á rí bàbá kẹ́ńkẹ́ wọ́n ah! ìkan bẹ́ẹ̀rẹ̀ ọmọ yẹn wá dáadáa inú àwọn bàbá ni wọ́n jẹ́ fún my father is more than eighty five years by eighty six ni bàbá bá a ti sọ̀rọ̀ yìí bá a ti kí wọn dáńtọ́ bẹ́ẹ̀ mi ṣe dóbi wà ló kàn yìí a sì láìka ara bí mò ń ní wọn láìkì mí náà láìka wọn bàjẹ́ ẹni tí a mẹ́tò láìkì mí náà wọn àti màmá gan mọ́ báyìí ẹni tó a pè bàbá yẹn bàbá àti bí ti dẹnu lé fifty o ṣàgbé nísìnyí chẹ́ǹjì tí bàmí ò fẹ́ mi ó tún ju chẹ́ǹjì tí bí tẹ́mi ò fún bàmí àbí tẹ́mi máa fún wọn chẹ́ǹjì tí wọ́n fi mi nù éjì wọn bàbá àti ibi ti súnmọ́ fifty tí àwọn bàbá wa gbé ní ẹlẹ́gbọ́n bàbá ẹdú ẹdú tó kí ni sẹ́yìn lẹ́yìn ìwọ ah, ni bàbá eighty six kò mọ̀ káwọn káwọn anàrú alif ah, àwọn ò lè ṣe káwọn tiẹ̀ báwọn ò bá tiẹ̀ lè báwọn ò bá tiẹ̀ lè kọ yá káwọn ó sì kọ wáwò àbírọ̀ ẹ̀ yóò ìwọ làbúrò kọ́rọ̀ ìdáyàtú thabat ìdáyàtú àthabat ìyẹn ní sọnù fọ́ọ̀dọ̀ lẹ́yìn làwọn àbá mi ń kọ̀rọ̀ al-istiqama asbabu istiqama ti shabab so eléyìí hudan lil muttaqin gbogbo olùbáyọ̀ ọlọ́run alukur'an yóò máa jẹ́ mọ́nà fún wa alukur'an yóò máa ṣe kíni yóò máa jẹ́ ìmọ̀nà fún wa àtàlà ìlànà àwọn afáàní ti ń jẹ́ àtàkọ́wá màhúdẹ̀tún min alwikọ́yà wọ́n níbi tí wọ́n ti yọ tákọ́wà láti bí alwikọ́yà níta pé ní wikọ́yà òun náà ni protection ààbò wọn ní kí wọn ní jà àbò òun náà ni à ń yẹ tẹ́kìdà ìmọ̀rù máa yẹ kí mi ní àdábìlà òun náà ni kéèyàn wá ààbò tí ì sẹ́ wurin là ń sọ kéèyàn wá tí ó dáàbò bò yẹn níbi ìyà ọlọ́run torí ìyà ọlọ́run ìyà tó lágbára ni fi yà jẹ wá. àwọn afáàní kí ni ó dáàbò bò yẹn níbi ìyà ọlọ́run méjì ni fílù tọ́hát ṣe ń tọ́lọ̀ ń fẹ́ wàtẹ́rìkì muharramat awil mahdurat ń tọ́lọ̀ ń sì wá ń طلبني الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة نعم. الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون ربنا أنا أقول بعض رباتي القرآن توما جمنا فون الذين يؤمنون بالغيب هنا نعواتي وني دعوة ننو الغيب تواني دعوة ننو kọ̀kọ̀ wọ́n ní abdullahi bin masoud radiyallahu ta'ala anhu ó ní walladhi la ilaha ghayru òun fi ọlọ́run ọba tí kò sọ́ba mí lẹ́yìn òun fi búra ma amana ahadun imanan afdala min imani bighaybihi ẹnìkan kò gbà ẹnìkan kò nígbàgbọ́ kan tó lọ́lá ju kéèyàn ó nígbàgbọ́ sí kọ̀kọ̀ nínú tá a fi ń jẹ́ mùsùlùmí méjì náà ni nínú ìgbàgbọ́ wa àwọn tó jẹ́ pé ó jẹ́ zawahir omẹ àwọn tó lọ́n fi hàn wá tó kíláàsì wa àwọn kankan mi ń bẹ tó jẹ́ pé a fi ń jẹ́ mùsùlùmí náà tá a fi ń jòlùgbàgbọ́ òdodo tó jẹ́ pé algoyib kọ̀ọ̀kan nìyẹn àwọn tó jẹ́ kọ̀ọ̀kan yẹn wọ́n nínú ọ̀rọ̀ mi abúlé mọ́sùn ti sọ pé algoyib máa gọ́ àná yìí ti jẹ́ kọ̀ọ̀kan náà ní ta lè rí fa akhbarana Allahu ani wa rasuluhu ọlọ́run àtànẹ́bí náà ni wọ́n wá ṣàlàyé fún wa àwọn náà ni wọ́n lè sọ ànẹ́bí náà yìí tó náà fẹ́ sọ yóò sọ níwọ̀nba bọ́lọ́mba ṣe fi mọ́ mọ́ni alladhina yu'minuna bil ghaib àwọn olùpáyọ̀ ọlọ́run làwọn tí wọ́n da kọ̀kọ̀ gbọ́ nínú kọ̀kọ̀ òun náà ni pé ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala anabi wa muhammad sallallahu alayhi wa sallam anabi ṣàlàyé fún wa pé ọlọ́ba kẹ́nìkan ara ẹ̀ dákun kéèmì ó tó di àkọ́lọ́ ọba ń bẹ́ ń sánmà èmi ó dùn ná wọ́n ní sin is believing. <laughs> mo gbà pé ń bẹ ṣùgbọ́n pé ń bẹ sánmà yẹn it has to be verified. ṣe àbí kò sí olùdájọ́ ló ti sọ bẹ́ẹ̀. alladhina yu'minuna bil ghaib. anábì sọ fún wa pé ìyà ń bẹ nínú sáré ìyà ń bẹ nínú sáré hadith abdullahi bin abbas radiyallahu ta'ala anhu inu sahima muslim oni marwa nabi sallallahu alayhi wa sallam bi qabrain anabi sallam kọjá lẹ́gbẹ̀ẹ́ sàárè kan nínú riwaya mi lọ́dọ̀ àwọn abáda alẹ sunna wọn ni jẹdìdẹyìn sàárè méjèèjì wọn ẹsẹ dáhùn òkú méjì síbẹ̀ yìí anabi sọ pé innahuma la yu'adhaban àwọn méjèèjì yìí ń jẹ àlọ́wọ́ báyìí wọ́n máa yu'adhaban fi kabir èyí tí wọ́n ń jẹ yàá sí kìí ṣe tó kìí ṣe tó tóbi àwọn ń fojú kéré ẹ̀ ló tóbi lọ́dọ̀ ọlọ́run ìtumọ̀ pé kìí ṣe pé ó tóbi yẹn kìí ṣe pé ẹ̀ṣẹ̀ yìí ò tóbi nítorí wí fi kẹbíir àwọn abáni kẹbíir nípa pé fi zàmì ìmọ̀ àwọn òbí kí ló wà ń bẹ̀ kí ló wà ń bẹ̀ bí masala kọ́míkà sọ́sọ́bíà kí ni wàhálà ọ̀ pé ṣe bí nǹkan fún wa ló ń jẹ náà ni àtìyàwó àtọ́mẹ́ka mọ́ èmi kàn báwọn ọ̀rẹ́ mi ṣeré lọ wọn làwọn ò jẹun lọ́sàn-án mo dẹ̀ dé lálẹ́ mo dẹ̀ yà dẹ̀ sẹ́tù ẹ̀ ìwọ òbó kéré ni wàtà sàbúnà wàháyìnà wàwọ indalọ àdìm ìgbà mi ẹrù pé nǹkan mi kéré yóò sì tóbi lọ́dọ̀ Ọlọ́run gẹ́gẹ́ bá a sọ máa ń sọ lọ́pọ̀lọpọ̀ dà nínú àdìsá Anas bin Malik ó ní innakum la ta'maluna a'malan ẹ máa ń sọ pọ̀lọpọ̀ nǹkan iye àdàkùnfin ayọ́nìkùnmínà ṣáàrù nínú sọ Bukhari ó ní lójú yín ẹ̀yìn òfojú mu tẹ́ńbẹ́lú kunna na'udduha ala ahdi rasulillahi min al-mubiqat láyé anabi wa muhammad ẹni tó bá ṣerú ẹ á dà pé ó ti pa tiẹ̀ ti bá anabi wa ni àwọn méjèèjì wọn ò fi àjẹ wọn lórí nǹkan kan tó tóbi àwọn òrùkó kéré sùn tó tóbi lọ́dọ̀ ọlọ́run àwọn onímọ̀ kan sọ pé nǹkan fi àjẹ wọn sí ntó ntó ṣe é sọ̀ra fún ni kò lè kéèyàn sọ̀ra kó mbẹ́ anabi ni a máa haduma ẹnìkan nu wọn anabi fa kana la yatanazzahu min al-bawl ìlàjì tó ń lè ìlàjì tó ń sòkòtò ni ní títí torí ẹja yà nìyẹn kìí fọra mọ́ kìí tọ̀ tán kìí fara ìmọ̀ nínú tọ̀ anibu amẹ́lì ahọ́r ẹni ẹlẹ́ẹ̀kejì fàkànà yẹ́mu ṣìbì nàmìmọ̀ april fool ló máa ń gbé káàkiri tọ́ba ń sọ pé olófòfò àdúgbò àwọn nìyẹn anabi muhammad sallallahu alaihi wa sallam la yadkhulu aljannata namam olófòfò ní wàlú jẹnna ìkànnì àwọn ọ̀jọ̀gbọ́n ó ní òtúrókè nàmí matawash tẹni buha fa iná nàmà yóò bẹ̀tọ̀ kó la ajirin ó dẹ́ òtúrókè nàmí ma fòfófó lè wash tẹni buha jìnnà sí fa iná nàmà torí pé òfófó ni yóò bẹ̀tọ̀ la ajir gbogbo dáadáa tí a ti síwájú ọlọ́run òfófó nìkan máa bàjẹ́ ó ní yòsìnrú àkúnnàmímẹ́tì kò lẹ́sàrì ibi tí ń tò olófòfó sì lọ fòfó bàjẹ́ ó ní wàyẹ́mṣí wàyẹ́mṣí fẹlẹ́kàlà wàyẹ́ aláyì hàn kìí sẹ́bìnrin ni à ń lọ. àníbi wàá máa dùn ma fàkànà láyà tanazà min albọ́ọ̀l wàá máa àkà fàkànà ibi ṣẹ́bi nàmímà kí lànà bí n sọ fáwọn sàábẹ̀ kọ̀ọ̀kan nìyẹn lóòjọ́ bí àwọn sàábẹ̀ ò dàbí wa káwọn ànábì àtòrí ọlọ́run nígbà tí o sì ń já búrẹ́dì àti omi ọbẹ̀ lé alókàmọ̀ fún ra wọn alladhina yu'minuna bil ghaib wọ́n ní gbàgbọ́ sí kọ́kọ́ àmì àdè ọmọ àlè ọmọ yìí làtúftànù fi nínú sàárè fìtínà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ o àrẹ́bí nínú sàárè fìtínà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ o nínú hadith tí Anas bin Malik anabi Muhammad sallallahu الله عليه sallam ami ìnàlmẹ́yìíta إن di àfi kọ́bìrì òkú tán bá ti gbé sínú sàárè wàtàwálà ani asahabu tí àwọn èèyàn rẹ̀ tí wọ́n wá kọ̀yìn tí ń kálukú kàkọ́ àkọ́ tí ń lọlé anabi ni adáwò màlàkà àwọn màlàkà méjì wà bá fáyù ìdá fáyù ìdílé sáà ni àwọn méjèèjì wà gbé jókòó báyìí wọn àmọ́ ìbílẹ̀ ìlú bẹ̀rẹ̀ ta lọ́lọ́run rẹ̀ ta ní kíkan rẹ̀ kẹ́nìkan rẹ̀ ah òun ó dájú kù ẹ tún wá nínú àdìsí ọlọ́run bó fẹ́ sàárè fún àfà àfà alladhina yu'minuna bil ghaib. nínú àdìsí àbíọ́rọ́ ọ̀nà sọ́yìnmọ́ muslim anabi ni sinfani mi ni ummati lam arahum ba'd anabi ni ìrìnyàn méjì kan bẹ́ẹ̀ nínú àlè ọmọ yìí èmi ò tẹ̀ ẹ́ ti fojú kan wá báyìí sallallahu alaihi arábìnrin yẹn ni òun ò tí ì fojú nǹkan wọn báyìí arábìnrin náà àkọ́kọ́ òun náà ni kọ́ọ̀mù máa ń siyatun yadribuna bi ibadallah wà nisaun kasiyatun ariyat àwọn obìnrin tó jẹ́ pé kasiyat ń wò sọ mo fà wọn àkọ́kọ́ lẹ̀ arábìnrin àwọn èèyàn kan tó jẹ́ pé wọ́n mú oru màálù lọ́wọ́ wọ́n máa fi nà àwọn ẹrú ọlọ́run oríṣiríṣi tàwé láti làwọn afá tún kàn yín àwọn obìnrin tó jẹ́ pé kasiyatun ariyat wọn wò sọ ní tòótọ́ ṣùgbọ́n òun ni wọ́n wà. àrínà àrà àti wọn ti pé kàṣíyàtò náà àríyá wọn wò sọ ẹ̀sìn jìlì bàbá ń bẹ́ ń tòótọ́. ṣùgbọ́n ìrònú aṣọ ní aṣọjọ tìyàwó Aisha ṣùgbọ́n ìrònú àtọpọlọ tó gbé sórí ọpọlọ Cinderella ni. ẹ uniform fẹsùn pé tó lọ ló ràn nisan kaasiyat wọ́n pe kaasiyat wọ́n wọṣọ ẹ̀sìn láyé àríyàtú yanni àni tẹ́kọ̀wá ṣùgbọ́n ìpayọ ọlọ́run kẹkùn sí lọ́dọ̀ wọn. ọlọ́run subhanahu wa ta'ala kó sọ àwa àwọn ọmọbìnrin wa àwọn ìyàwó wa kó sọ wa bí ilé wúlẹ̀ ń bẹ ẹgbẹ́ tí yẹn bá wú àwùjọ lé ní ẹ̀rọ pé ah, kí ni sàwọn kí ló sàwọn ọmọ yìí mí náà báyìí gbogbo wọn kọ́ ọ tí yóò bá ní sẹ́lọ̀ kéwùn méjì mi máa ti pàdé ni wọ́n ti bẹ̀rẹ̀ àwọn ni wọ́n mọ aráàlá ilé ọ̀tún aráàlá tòsí aráàlá kìíní kan ìlú wa máa lọ bí ẹgbẹ́ kò sí nǹkan mi ti àwọn àṣẹ láyé náà ju bísí bọ́dì lọ. ẹ̀rọ àwọn obìnrin àná kàṣíyàt ìtumọ̀ kan ní àwọn afárá kan ní kàṣíyàt náà àríyàt àwọn tó yẹ pé wọ́n wọ sọ nítòótọ́ ṣùgbọ́n aṣọ tí wọ́n wọ̀ àṣetẹ́ pé àṣetẹ́ pé yẹ̀sífò àjísàmì hìnnà àṣetẹ́ pé yóò mọ̀ rí fíìlì ara wọn ni àwọn kẹ́ni tó tẹ̀ tó máa ti pé asán yóò fún wọn lára àtòríṣiríṣi tuma mi alábi nínú àwọn obìnrin yìí láyé dẹ́kọ́ ní aljanna n wò láàlì janna wà láyé jìnnà rí haha kódà wọn ò ní gbóòórùn ẹ̀ sẹ́yìn yorùbá sọ pé ìtọ́wò ni a máa dùn ọbẹ̀ ọbẹ̀ téèyàn tọ́wò èèyàn ò lè sọ pé dùn kẹ́nìkan ni ah, inṣàlá àmàlà yẹn ó dùn bàjẹ́ wọn ni bolo ó ló wà nílé ah. kó jọra hàn anábì wọn tiẹ̀ ní gbòòrò ẹ̀ gan débi kó wọ́n wà àlùjánnà ẹgbẹ́ kọ̀ọ̀kọ̀ ní anábì lòun fojú rí àwọn sàbẹ̀ sì dà bẹ́ẹ̀ alladhina yu'minuna bil ghaib nínú ìgbàgbọ́ tá a gbọdọ̀ ní òun náà ni pé kọ̀ọ̀kan bẹ́ẹ̀ lódì wọn bọ́lọ̀n sì sọ fún wa bánàbí sọlá sàlám sì sọ fún wa kọ̀ọ̀kọ́ tọ́lọ́n tànábì wa ni èèyàn kì í wá máa ń rationalize ń bẹ̀ kéèyàn náà fi kún kéèyàn náà ṣe kí ni o èèyàn náà fi kún torí pé tó bá jẹ́ nǹkan kọ̀ọ̀kọ̀ àgbọ̀dọ̀ ṣàfikún ẹ̀ á fi mọ̀ rẹ̀ lẹ̀ sọ́dọ̀ ọlọ́run ba ọlọ́run àwọn eléyìí ló gbàdúrà òdodo wáyé kì í múna sọ̀la bákan náà wọ́n ti wọ́n sì ń kírun wọ́n mi máa razaqnahum yunfiqun kódà ń táwọ̀ ọlọ́run fún wọn ní dúkìá wọn náà bẹ̀. àwọn eléyìí ni olùgbàdúrà òdodo tí alukur'an wúlò fún àkọ́kọ́ al wọn nà sí ojú ọ̀nà ọlọ́run ọba sheikh wa abdulrahman saadi rahmanahu ta'ala ó ní alladhina yu'minuna bil ghaib ó ní haqiqatul iman ṣàtìdébẹ̀ ó ní pàápàá ti ń jẹ́ imani ó wà tasdiqu tààm ó náà ní òdodo kéèyàn dà lódodo tán pátápátá ẹ̀rìmọ̀ bímọ akhbarat bí ar gbogbo táwọn anábì Ọlọ́hun sọ pátá kéèyàn ó gbà kó dodo ni. kí ó gbà pé òdodo ni ó ní alimutadọ́mínú lè kí yá dìlì jàwárì tó yẹ pé nínú tó kó sínú náà ni pé èyí wà ju pa jù sẹ́lẹ̀ gbogbo oríkèéríkàrin yẹn èyí ó jùlẹ̀ wàlẹ́ sàṣánu fìlì ìmánì bìlì àṣìyá alimusa adatu bìlì hasi wọn ni tó pàtàkì jù gángan ni ta lè fojú rí kọ́lọ́n sọ pé wàlọ́ àkọ́rọ́jà kúnmí bùtó ni ó máa ti kùn ọlọ́run ló mú yín jáde nínú ikùn àwọn ẹ̀yà yín ká ah, àwa ní mẹ́rin ọlọ́run mú ajáde fún ọkàn wa kèfèrí gẹ́tù kàkúrá ní mọ̀ pé ọlọ́run mú ajáde nínú ikùn yá wa. wọ́n ní kìí ṣe tá à ń fojú rí nìkan wọ́n ní ibẹ̀ yẹn kọ́ ni ìmánì pín sí wọ́n ní fa ìnáwó ẹ̀mọ́ àwọn kan wọ́n nítorí pé ìyẹn láàyò tàmí yasù bí alimuslimu min alkafir níta àlè tó fojú ọlọ́run ló dá sánà ọlọ́run ló dálẹ̀ nínú àwọn sọ pé èyí táwọn èyí táwọn olóṣù kan ń ṣe káàkiri mọ́ṣáláṣí tán wá ń yọjú mọ́ṣáláṣí lẹ́nu yìí ìyẹn kò ní mẹ́rin gbogbo ohun tó bá ṣeé ṣe ọlọ́run lójú ó ṣeé ṣe táwọn bá ṣẹlẹ̀ sẹ́dà kíní kan náà ni ọlọ́ọ̀ni ọlọ́ọ̀ni ìwọ lélẹ̀ ìlà ìlàhà ìlànà ìyẹn wà tó wọn ṣàlàyé láti bẹ̀rẹ̀ dópin tẹ́ ẹ bá pe ológun dúdú tó náà bá bẹ̀rẹ̀ tó náà bá bẹ̀rẹ̀ amúni aseni alani ajani anani anani kíní kan tó náà bá ń ka ojú yẹn ẹ padà kí ni ìyàtọ̀ ilé ìbáyìí sí torí pé ọlọ́run ló dá sánmà ọlọ́run ló dálẹ̀ ìlódọ́kùnrin ìlódóbìnrin tẹ́nìkan bá ń lè kó ẹ nínú kádàrá ọlọ́run tẹ́nìkan bá ń lè kó ẹni tí ń rinṣẹ́ lọ́gán ó lè sáájẹ tó bí mọ́tò tẹ́nìkan bá jẹ yó ẹni tí ò jẹ yó gan ó lè padà kí ni gbogbo pátipáti báyìí. torí gbogbo ń tẹ̀ ń yìí mùsùlùmí àti kèfèrí wọn dọ́gba ń bẹ̀ tó ti náà tẹ́ bá yẹ sọ fún wọn nínú analysis tí wọ́n mọ̀ sọ wọ́n ni ẹ àwọn èèyàn ẹnìkan wàhálà ìmọ̀ tó fi ara mi lọ́rin náà O ni ọ̀rọ̀ àwọn mùsùlùmí lé ó dàbí pé ilé ń jó ilé ń jó ọ̀rọ̀ njo nìyẹn ó ilé ń jó nígbà tí ilé ń jó lọ́wọ́ nítorí ká la àwọn tí wọ́n wà nínú ilé tí ń jó àwọn kan wá ní ilé ń jó àwọn kan nára ilé òjò iná ló ń jó kan nira àwọn kan ilé torí pé ilé ló ń àtàkì iná wọ́n ní wọ́n á bẹ̀rẹ̀ tìláàfù yẹn kàrọ ilé ń jó ni ilé ń jó ni ilé ń jó ilé ń jójoojó ni wọ́n ní orí yẹn náà wá wà títí títí wọ́n ní bọ́rọ̀ àwọn mùsùlùmí ṣe rí ni kí ni lọ́sítọ́sán wọ́n ní àwọn mùsùlùmí àwọn èèyàn wọ́n kó jáde kó ní islam wọ́n ṣe kíní kan àwọn èèyàn mọ́ àkíkọ́ la ilaha illallah àwọn mùsùlùmí wọ́n fa ọ̀rọ̀ àwọn afọ̀rọ̀ mọ́ra wọn lọ́wọ́ àwọn afa sọ báyìí àwọn afa sọ báyìí àwọn afa sọ báyìí sẹ́yìn ẹni náà ẹ fà àwọn afa sọ gẹ́ni kan ọ̀rọ̀ mẹ́ta lọ́wọ́ àlùyọ rẹ ẹ kókó pa yẹn tì ná ẹ jẹ́ àkókò lọ kó gbogbo mùsùlùmí ayé ẹ jẹ́ àlọ́ kó wọn jáde kó ọlọ́ba sọ̀rọ̀ àná Muhammad kò lè adìyẹ sẹ́bíìlì adìyẹ ilẹ̀ lọ́ọ̀hì alábàṣẹ́rọ̀ ọlọ́run ana wa mani tabani àtẹ̀mí àtàwọn tó ń tẹ̀lé mi wọ́n fẹ́ tó wáyé pé tòótọ́ ọmọlẹ́yìn ànábì dèédé ni ọ́ ìmọ̀ ló kọ́kọ́ wá kó tó lọ́ọ́ máa pààyàn sójú ọ̀nà ọlọ́run adìrò màá pèpè sójú ọ̀nà ọlọ́run alábàṣẹ́rọ̀ lórí ma ana wa mani tabani lórí ẹgbẹ́ dàdí sheikh salim ali ilali nígbà tó ń sọ̀rọ̀ àwọn jẹ̀mọ́ yìí nínú kí ìyẹn tó máa wọn níbi tí ti kù náà pé ẹwà àdìsàn ọlọ́run kó bá ní kẹ́ ẹnìkan arábìnrin kọ́lọ́ máa ń kẹ́ ẹnìkan sẹ́mi àmàkọ́ọ̀lẹ̀ tí tó jẹ́ pé ó gbọ́ ó gbọ́ ọ̀rọ̀ mi ànábì fa hafidhu ha nígbà tó gbọ́ tán kí ló ṣe òfin sórí arábìnrin ẹ̀dà tó wá tó fi sórí tán tó ha tán ànábì ní fáwa haha ó wá wà tó yẹ kọ́bla anyuba lẹ́gọ̀ ha kó tó lọ́ọ́ máa sọ káàkiri ó mọ̀ pé alẹ́ hifzu wàlẹ̀ wáyò qabla al-balag aw al-iblaq àkọ́kọ́ ha àgbọ́yé ọ̀hún inú àdìsí kan àdìsí mélòó ní bẹ́ẹ̀ inú àdìsí inú àdìsí kan inú àdìsí kan inú àdìsí kan ìwọ ní jẹ́ inú àdìsí kan àdìsí kan kò di méjì láti dábàá àwọn tí ń sọ kò sí àdìsí méjì inú àdìsí kan náà ni. wàláì kọ́ ló ń kó sàánù kí ló sọnù fáwọn yẹn náà ìdáyàtú àtàwọ̀fíìk ìdáyàtú tàwọ̀fíìk ìdáyàtú tàwọ̀fíìk ó mọ̀ ṣe pàtàkì púpọ̀ iléeṣẹ́ kò sọ pé pàtàkì kọ́ ni pé torí pé tuntun táwọn sọ pé àwọn ń pè wàlọ́ọ̀hì mo bìkan nu wọn tó ti tán tó ti san tó ti fẹ́ tán sójú ọ̀nà yẹn ní tó fi bá mi sọ̀rọ̀ pẹ̀lú owó ẹ̀ láti Àbújá ó lé two hours àbúsùnmọ́ yà wọn bẹ́ẹ̀ mo abẹ́rẹ́ pé mo ní ẹ̀ẹ́mọ́ náà ń tẹ̀ ń náà jáde torí ẹ̀ ó làwọn ọmọ ọlọ́mọdé àmọ́ àbí ọ̀ ń kan ìbéèrè tí màá bí ọ́ náà ni ìbéèrè tó simple jù náà ni màá bí ọ́ lérè mo wá gbélé rè béèrè kan nínú àkìdá wa ni ìbéèrè tí mo béèrè òun ṣé ànábì ni ó kọ́ wa ní yẹn mo ní ẹ̀rọ ló do fọmúlà dọ́jẹ̀ ló fẹ́ lò dáhùn béèrè tí mo bí ẹ̀ nìyẹn kí mo dẹ̀ gbélé mo ní kí ni ìyàtọ̀ tó ń bẹ láàrin okọ̀ ọlọ́run àti ìròyìn ọlọ́run ṣe rántí mo ní ìyàtọ̀ wo ló wà láàrin okọ̀ ọlọ́run àti ròyìn ọlọ́run ṣé olódò kankan sọ pé arahman ṣe a sọ pé arahman pé nítorí ẹ kó sọ fún mi pé kò sóòkọ kankan tí ò sí ròyìn nù ẹ kò sí òkọ ọlọ́run kankan tí ò sí kíni o tí ò sí ròyìn bẹ́ẹ̀ ọlọ́ba pẹ̀lẹ́ ní rahim olùkẹ́ni a jẹ́ pé ìkẹ́ nínú ròyìn ọlọ́run ní táwọn afáàn sọ náà ni ọlọ́ba pẹ̀lẹ́ ní kọ́dír alágbára a pé agbára nínú ròyìn ọlọ́run ni ìyà tó kọ mẹ́mì nísìmín ìláwẹ̀yàtà dọ́mọ́nù sífà. mo ní ẹlẹ́ẹ̀kejì ni pé tàwọn ìdòrògbò mo ní ìpín mélòó wà ní tàwọn ìdìpín sí ó ní ìpín tàwọn ìdìpín sí sọ́nà ń pín méjì ni. ó ní gbogbo ìdáwọ̀ àbá mi ń dà láàmú yìí àbá ẹ mọ̀ mọ́ mo ti rí i pé ilẹ̀ ti sọ́mu oko olùláyà ni ilẹ̀ sọmọ oko ó lòun láyà ẹ dákun tí ò bá láyà ṣé kìnìún ló máa bájà lóko ní àbí àbí ta ni ó máa bá fà á ẹni sẹ́yìn sọ pé yín tá a bùkátà sí kọ́ ni pé ọlọ́ọ̀ni ń bẹ torí pé gbogbo yẹn náà àwọn kèfèrí àdọ́gba ń bẹ àwọn máa ní tàwọn ìdúrógbò bíyà pé ọlọ́run ló dá gbogbo nǹkan ní ṣètò ayé kò síjà lórí yẹn àwọn kèfèrí náà dàbẹ̀ wàlẹ̀ ìnsàl tàwọn من خلق السماوات والأرض وسبيتك عتاك عفا ولئن سألتهم من خلق السماوات والأرض ليقولن الله ọlọ́mọ láwọn kẹfìrí tẹ bá bí wọn pé ta ló dá sánmà àti ilẹ̀ àwọn náà mọ̀ pọ̀lọ́ ni obìnrin tó yẹ pé tó jẹ́ pé kẹfìrí náà mọ̀ àdọ́gba ń bẹ àdọ́gba ń bẹ ṣùgbọ́n ìdáhùn sọ ni pé kí ni ìròyìn ọlọ́run kí lorúkọ ọlọ́run kí láàfẹ̀rẹ̀lẹ̀ fọlọ́run kí láàfẹ̀rẹ̀lẹ̀ fọlọ́run tàwọn ìdílé asọ́nà ìwà sífà ọbẹ̀díyà tá a là ń sìn bó láti sìn lọ. gbogbo nǹkan ó wá kẹrùn nígbà tó kẹrùn tán nígbà tó lẹ́yìn náà pù pù pù kí lè ń kàwé ní yánú òwe ṣé àtàrùn yẹn. Thank you. ọlọ́run sànù arúgbàjá sí náà o ẹgbẹ́ adẹ́kùn sànù wa ìdáyàtò tàwọ́fì àbá yìí wọ́n sọ súnmẹ̀ ìwọ́ lásọ súnmẹ̀ ẹ wọ́n pé àwa ṣé aṣọ tí wọ́n kó wa Pakistan lásọ súnmẹ̀ kíní ìmọ̀ kíní ìmọ̀ ń ṣe àwa kíní ìgbẹ̀rún oríṣiríṣi ń tẹ̀lé wọn náà oríṣiríṣi ń tẹ̀lé o wọ́n ní lọ wá ṣòkòtò sí bí kíní nígbà wo yà súnà ẹnu ibi tí ṣòkòtò tọ wàhálà bẹ dé báyọ sọlọmọ sáré wa so ìrẹ́n oníkèéjẹ imáìnì dodo pé ìyẹn ìyẹn kọ́ ni imáìnì torí pé kẹfìrí náà àti mùsùlùmí dodo àmì ó ní ìnàmà ṣáàn fìlì imáìnì bẹ̀rẹ̀ káyọ̀ ibi tọ́lọ̀ ń ti máa ń dé ẹrú wò bóyá olùdàgbò dodo ni wa ní ká gbantí àárín ká gbàtọ̀ wọ́n ní kanu àkàwárí nínú àwọn olùdókòwò wọn ni hadith abdulayi bin masoud radiyallahu anhu tarabi sallallahu alayhi wa sallam sọ pé ẹnì kọ̀ọ̀kan wa nínú ìyá wa nígbà tó dásìkò kan ọlọ́run màláìka sí wa ẹ̀ ń wó kárìsìkì ń wó kọjú orí ń wó kọ bóyá lórí ire bóyá lórí ibú ń wó kọ́ lẹ́nu màláìka ń wó kọ́ lẹ́nu ìyá anaba ni fọlọ́n búra o inna ahadakum la ya'mal bi amali aljanna àtìrẹ́ntì ó mọ̀ ẹ́ sọ́mọ aljanna tó yẹ pé yóò kàn kó sáàtà kó kó fàyà spíkọ alẹ́ ìkìtà àkọọ́lẹ̀ bú àkọọ́lẹ̀ rẹ̀ wà gbáwájú ẹ̀ fàyà amalibi amali alimna bí ó sì sísè ọmọ náà nìyẹn fàyà dẹ́kọ̀ àjọ sì wọ́n nídà kejì náà anábìrin ẹlòmí ò tún máa ọmọ náà bọ̀ láti bẹ̀rẹ̀ ayé yóò kó sáàtà kó yóò sọ ọmọ àjẹ́ náà àfa yẹn wọ́n wá sọ yẹn fún kan náà àkàwárí ó wá ní àdìsí eléyìí ó ní pé ó wá mọ ẹ̀jẹ̀ law sami'tu ibn Mas'ud yaqulu dhalik òní tí abdullahi Mas'ud tí n bá gbọ́ tó bá sọ̀rọ̀ ẹ̀ ó ní làrọ̀ bẹ́ẹ̀ tọ́ àárín màá rọ̀ dàrí lórí pé n tó ń sọ yẹn abdullahi dákun wá nǹkan ní sọ ọmọ kan nínú ìyá ẹ kìnnìkan ó ní wàlá ọ̀sẹ̀ ní tó Rasulullahi sallallahu alaihi wasallam yaqulu dhalik abúlé mọ̀sùn tó wà bẹ́ẹ̀ ó dà tánà ibi gan tí bá wà wà bẹ́ẹ̀ tánà ibà fi ẹnu ara ẹ̀ sọ tó bá sọ bẹ́ẹ̀ fún mi ó ní ma ajabtu tánà gbà ń sọ ajá ní gbóni o ẹran ní inú tiẹ̀ ní dàm ó ní wàlá ọ̀sẹ̀ ní tó lọ́ha yaqulu dhalik kódà tọ́lù gangan bá wà sọ kápé ọlọ́run gan bá lè sọ tó wá sọ fún mi lakultu màá wá wí pé leisa an hadha akọ́sítàmì ẹ̀tọ́ àkọ́nà àdéhùn táwa àti ẹgbẹ́ ojú kíkà máa sìn wọ́n já fọ̀rọ̀ mọ́ báwọn gbogbo ohun tí ò bá ti relevant má tún mọ́ wọn má a máa sìn wọ́n àti tó yanjú yẹn má tún introduce nǹkan mi ibi táde wa wà kan yẹn má tún lérò ilé wa fún mi mi lè gbẹ́lé. wọ́n rí ọlọ́run fi pọ̀ wọ́n rí ọlọ́run wọ́n rí fi ń pọ̀ nítorí pé ọlọ́run máa ń tẹ́sítì yẹn bèlè máa ń bèlè ọ̀ ibẹ̀ alẹ́bí alẹ́bí lamnarọ̀ àwọn nǹkan tá a rí wọ́n lọ́pàá ṣáìdù tá a lè tiẹ̀ fojú kàn pé èmi náà sáré njọ kan wọ́n láwọn àlìjẹ́ ló ń bẹ àgbà kàní bí àwọn tí láwọn ló ń bẹ inṣàlá tààlà ó ṣe ìjọkọ̀ ṣàjọ kan bí ó ṣe ọ̀nà mọ́kọ́lá lèèyàn lọ ní àbọ̀nà bus stop èyí ó pàdé ìkànnà àlìjẹ́ ó lè rí wọ́n ní àwọn màláíkà wọ́n ní àwọn màláíkà náà àwọn náà ń bẹ àwọn màláíkà ká fi àwọn màláíkà náà àlè fojú rí wọn náà àyè bẹ́ẹ̀ kọ́ kẹ́ni wá ní àwọn màláíkà náà insha Allah ta'ala nígbà tí wọ́n ti sọ pé àwọn màláíkà náà ń bẹ yẹn wọ́n ń bẹ ṣùgbọ́n tó bá di end of the year party school wa àwọn máa invite Jibril àti àti Israfil kàn tiẹ̀ wá grace occasion yẹn ìbá ah, ah. sọ pé òun lè fi ojú rí màláíkà wọ́n ní ibi tí ìgbàgbọ́ wà gẹ́gẹ́ ni pé ká da ntaari gbọ́ wọn ni wa innama nu'minu bihi li khabarillah ntaari fi gbàgbọ́ àwọn nǹkan yìí ń bẹ torí pé Ọlọ́run bá sọ bẹ́ẹ̀ ni subhanahu wa ta'ala asinafu ni sọ̀rọ̀ wọn ni akhbarallahu bihi Ọlọ́run bá sọ fún wa aw akhbara bihi rasuluhu anabi anabi sallallahu alayhi wa sallam kò sọ fún wa nígbà táwọn anabi sọ pé ẹ àwọn nǹkan mẹ́ta ó máa bàrún èèyàn jẹ́ tó máa kọjá wájú èèyàn tó yàn ní sutura anabi ka alkelbul aswad ajá dúdú wọ́n ní kanáà sọ́hábà wa bèrè pé ya Rasulullah ma baalul aswad min al ahmar wal asfar ajá pupa ń bẹ ajá oní fẹsufẹsu ń bẹ oní pupa fẹsufẹsu kí ni yàtọ̀ gbogbo arábìnrin ti yàtọ̀ ń bẹ alikẹ́lbù la aswadu shaitan arábìnrin ajá dúdú ń tẹ èso ń wọn ò mọ bá tẹbi wọn ò mọ fa èsùgbò kíni mà ń sapá kan jà mọ́ wọn dàbẹ alẹ́dínà ìmìíràn gbẹngẹ ẹja àfihàn lẹ wáyé kí múna sọlá wọn tún máa kí ọrùn sheikh ni lami yakul ọlọ́ọ̀bù sọ pé wáyé yẹfàlúna sọlá yẹfàlúna asọlá ọlọ́ọ̀bù sọ pé wọn ò máa ṣe irun ó ní wọn ò máa gbé e dúró wọn ò máa ṣe kíni o oní wọn mọ̀ ṣe rárá ẹ má sì mí tú àwọn yàtú nàbì sọlá tàbí kọ́lọ́ ni wọ́n mọ̀ múrun wa onílé anáwó onítorí pé làyé fìfì ha ẹ̀dá pẹ̀já farabalẹ̀ bi, oní làyé fìfì ha mùjárọ̀dù lè tì hàn kéèyàn kásìkò òrùn tó kásì báyìí mọ́ṣáláṣí oníkòtò tàbí èèyàn dóbìnrin àsìkò òrùn tó èèyàn sì gbàgbé àlọ́ àlọ́ sàlùwàlà oníkòtò ètò ó ní bisorọ́tì àkáwárí pé ẹnì orúkú òfurikànlẹ̀ ó ní kò tí ì tó bẹ́ẹ̀ o bisorọ́tì àbọ̀ ìrọ̀ láwùrán tó clear àsùn pé ó ní kò tí tó ó ní fa ìkọ́mọ̀tò sọ́lá pé à ń gbẹ̀rún dúró ìkọ́mọ̀tò àbọ̀ ìrọ̀ ni òun náà ní káàkiri káyọ̀rì wá pàǹkì wọn. wọ́n ní kan àwọn àbá sọ́fẹ́ ó ní yaqulu nnasu ya abdali qadri la mutusalli wàlámúyàlámù àní ọsọ́ọ̀lì ìbímọ̀ká àwọn yóò máa kí òsùnmọ̀ ablik ọdún yìí máa kírun wàlámúyàlámù àní ọsọ́ọ̀lì ìbímọ̀ká wọn mọ̀ pé tí wọn bá ti tó mákàlẹ́ ní tìlọ́ máa kírun kí lè máa ń ṣe palapala báyìí sí ẹ̀yìn kìíní nísìnyí ìsinú ló dé yìí kò ní lọ jẹ́ ọmọkà o ní ìwé ẹlẹ́àní nínú ilé kò ní ṣe pé kí ó sàmúwélé àrùn kó lọ ṣètò ní máa kà torí ọlọ kí ló dé tẹ̀ ń bẹ̀ sí jẹba. ó ní kì í ṣe pé à ń rí o tó ń kí báyìí ṣùgbọ́n yàtọ̀ fún parí ọgbó ń kí lórí ẹni tí kì í bá wá kírun ní jẹ̀mọ́ láyé àwọn sàhábà náà bàbá Muhammad sallallahu alaihi wasallam abẹ́rẹ́ mọ́sùn ni kò sẹ́ni tí ò ní wá kí tájọ́ ìrànwọ́ mọ́sálásí báyìí illa munafiqun ma'lumun nifaq àfi mọ̀nàfìkì paraku tí gbogbo ayé ti mọ̀ pé mọ̀nàfìkì olè ní ẹ filẹ̀ ẹ má dà sí tiẹ̀ má. ó ní ṣùgbọ́n ká kí á kí náà pẹ̀lú pípé àwọn orígun rẹ̀ ibi tó ṣe ká roko á roko ibi tó ṣe ká sojú dáadáa á sojú bẹ̀ dáadáa ẹlòmíì ni ìmáàmù mi tẹ bàbá akẹ́wọ̀n ikú mọ́ ọ̀tún yín yóò fẹ́ bọ́ sí tòsí. torí àti sùjúùdù àti rùkú wọ́n lẹ̀ papọ̀ lọ́dọ̀ rẹ̀ ni tó bá yẹ sẹ́mi Allahu liman hamida kẹ́ ẹ tó gbórí sókè ti lọ sùjúùdù ààrẹ ìyẹn máa bẹ́ẹ̀ lómi kírun tó jẹ́ pé subahana rọ̀bí àlàálá ẹ̀ máa wò pé ṣé ṣé ahọ́n tèmi lọ ni ẹ̀ ní ti ṣe subahana bàbá ti dìde lẹ̀ onírúurú yẹn kọ́ oníwà ṣòro ti àpẹẹrẹ mọ́jẹ̀mú àti wàjibátò ẹ̀ oníwà ikọ̀ mọ́tò àbá àtìnà oníbà ṣe ń kí ní gbangba yẹn agbọ́dọ̀ tó kí náà dénú ọ̀dọ̀dọ̀ dénú bí kọ́mọ̀tì rò hìyà ẹ̀mí ìrun gangan àǹfààní tí ń bẹ spirit ìrun gan agbọ́dọ̀ ṣe ìhìá o ẹni ṣe sọ́ọ́lì òsèmí sọ pé gbogbo ohun tí ń bẹ nínú òun tí a bá jẹ́ tí máa ṣe ìtìbáàrò sí ẹ̀mí ìrun ní máa kó lórí òun à ń fẹ̀mí kí ó ní wà ó kọlù ó náà ní ká fi ọkàn wa ká fi sí i fi ìhà ká fọkàn wa síbi ìrun ká fọkàn wa síbi ìrun yẹn níbàámu síbòsíwánú súnà kìí sàwọn àkànjà pa àti yẹn ni wípé ẹnìkan kírun lọ ó ti wá kírun bó ti wá kírun yìí lọ kó dà iná iná ń jólé gbé kò tí ì mọ ẹni ó ti tán lọ́nu ọlọ́run iná fi ń jó kò tí ì mọ kankan wà Rasul sallallahu alaihi wasallam tí ẹ fẹ́ mọ̀ yóò sọ́jọ́ sọ́lọ́ ni arabi ni akhshakum lillah wa atqakum lah wa ahfazukum li hududi arabi ni èmi mo sọ́wọ́ ọlọ́run ju èmi mo páyọ̀ ọlọ́run bá jù èmi nípa yà mí lé ju ti gbogbo yín lọ anabi sì wà lórí irun anabi àmọ́ sọ anabi ni màá ma wà lórí irun fa oríìdù and ọ̀tọ̀ wíl nínú àníyàn ni màá fẹ́ fa ìrìn irun yẹn gùn fa asinu òbùká àsọ̀bì yìí màá wá máa gbọ́ pọ̀ mọ́ ń ké lẹ́yìn látara pọ̀ mọ́ ń ké yẹn ẹni fa àtàjà wà màá kàn wá kàn yẹn ní ṣókè kẹ́kẹ́ náà ẹni ọlọ́run kan kírun lọ kódà bó ṣe ń kírun lọ báyìí gbogbo eléyìí tó fi dó tán gbangba àtàkùn kò tí ì mọ̀ ó ti tánu ọlọ́run ara sẹ́ni ẹ imani ẹ ju tànàbí lọ ni ẹ tún pé tán jàpá àti yẹn níbo nìyẹn onímọ̀ àtàdábòrò ìmọ̀ ẹ̀yà kóró gbogbo tá a máa ń sọ lórí wọn a máa ronú sí i wáyé fàálùhù mìnà àti àwọn kan tá à ń ṣe nínú ẹ oní fàádì sọlá onínú òun báyìí iyà lẹ́tì kọ́lọ̀ lọ́wọ́ tá a là fìyà oní ọtọ́lọ̀ bá ń sọ nípa rẹ̀ pé iná sọlá ta tẹ́ni ha anìfàṣà ìwàlùmọ̀ká ọlọ́ọ̀ni irun yóò máa kọ̀ fún wa nípa àbàjẹ́ àti nípa tí ó da oní wáyé lẹ́tì yàtàrọ́tàbọ̀ àléyà sáwà onítìyàn ọba lẹ́sàn-án àrùn tí ó pè lọ́dọ̀ ọlọ́run irun rẹ̀ tíyàn bá kí báyìí ni onífàlà sáwà abalẹ̀ la abdi fi salati irú ẹrú ò lè lẹ́sàn-án àrùn rẹ̀ ìlànà akọ̀làmìnira àfi tó bá fọkàn sí àfi tó bá fọkàn sí àfi tó bá kí bó ṣe yẹ ká kí tó bá kí níbàámu sí tọ́lọ̀ ọba fẹ́ oníwàyé dìkọlù fi sọ̀lá ìrántá wa ń sọ tọ́lọ̀ ọba ní àwọn olùgbàgbé òdodo àwọn olùpáyọ̀ wọn wọn máa gbé dúró yìí ó ní ó kó sínú ẹ̀ faraiduha ètò jọra yẹn wa nawafiluha àti ètò jẹ́ náfìlà ń bẹ̀ wa yuqimu salat ọlọ́ba wa mimma razaqnahum yunfiqun bákan náà wọ́n tún yan ná nínú tí ọlọ́run bá pèsè fún wa sheikh rahimahullah ta'ala ó ní yadkhulu fi nafaqat ó ní kó sínú ẹ̀ ìnáwó alwajibatu ètò sọ̀rọ̀ yẹn ka zakat gẹ́gẹ́ bí zaka wà nafaqatu ala zawjat ká náwó lórí àwọn ìyàwó náà ó wà ń bẹ ó wà ń bẹ anabi wa muhammad sallallahu alaihi wa sallam anabi ni innaka nínú hadithi amru bin al-aas nínú sahih bukhari anabi innaka lan tunfiqa nafaqatan illa ujirta bẹ́ẹ̀gì bí wajhi allah illa ujirta alayha anabi ni kò sí náwó tó fẹ́ ná tó bá yẹ pé torí ọlọ́run fi ná anabi ni wàá jẹ san hatta lukumata taj'alu fi fi jimratik kódà tó fi mọ́ òkèlè oúnjẹ tó gbé sẹ́nu ìyàwó ẹ̀ báyìí ó gbẹ̀sẹ̀ lọ́dọ̀ ọlọ́run anabi sallallahu alayhi wa sallam náà àkọọ́lẹ̀ mi ó ní káfà bilimari ithman anyodọ yìí àmì yakut anabi ó ti tó lẹ́sẹ̀ téèyàn ò bá dá mi ìmá ó ti tó lọ́rùn níwájú ọlọ́run bùkátà tó yẹ kéèyàn gbọ́ lórí àwọn fámìlì èèyàn kéèyàn máa fi wọlé wọ́n sọ pé nínú nàfàkọ́ọ̀tù tó jẹ́ ọ̀ràn yẹn nàfàkọ́ọ̀tù wal akọrib àtàwọn fámìlì wal mamalik àtàwọn ẹrú wa nahwu dhalik àwa tá a lẹ́rú àtàwọn ọmọ ọ̀dọ́ àtàwọn ọmọ ọ̀dọ́ wa a máa ṣe kíni a máa ṣe ìtọ́jú wọn náà ó ní wa nahwu dhalik àtàwọn ètò jọmọ wa nafaqat almustahabba ó ní pé ká máa náwó sójú ọ̀nà ọlọ́run náà ó ti kó sínú àwọn nafaqat tó jẹ́ èyí tí ó jẹ́ àṣìjọ bìjẹ̀mí ìtòrókè lè xẹ́yìn ní gbogbo ọ̀nà tí dáadáa pín sí tá a fi máa ń ṣe dáadáa tá a fi máa ń náwó sójú ọ̀nà ọlọ́run ọba. naam wàlẹ̀ mi yẹ́dù kúrò alimóhùnfẹ́ kwari. ẹgbẹ́ ọlọ́run ọba subhanahu wa ta'ala kò wá sọ fún wa alimóhùnfàkù àlẹ́ tààlà mọ̀ náwó lórí onínú àyà yìí ọlọ́run ọba wa ta'ala sọ ẹ̀jẹ̀ tó bá ní tọ́ọ̀ṣì kò fún mi onínú àyà yìí ọlọ́run sọ ẹni tí a máa ná owó lé lórí onítorí kíni onílé kẹsìrọ̀ ti àsùbáàbìhì onítorí pé àwọn ibi tá a máa náwó sí gan pọ̀ tó ń kálukú ó ti mọ̀ wàtànáwó àdìhì ìran àwọn tó yẹ ká náwó wa fún oníwà pọ̀ rẹpẹtẹ onílé ananafakọ́ onítorí pé ìnáwó min aifu iya nígbà aṣeré yẹn gan ká máa náwó kúrò bàtún ní lọ́wọ́ nínú nǹkan tí yẹn fi máa ń súnmọ́ lọ́wọ́ bá ní o wà á tà ó ní ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala wa mú wa ọlọ́ọ̀ni wà mimma razaqnahum àbí wọ̀mí marọ̀zàkùnà òfìkún àwọn tí wọ́n ń ná nínú ta fún wọn. ó ní ọlọ́ba wa sọ pé ọlọ́ba wa mú mi wá wọ́n ń ná nínú ẹ̀ àdára alàtẹ̀bàáyé mí yẹn nínú ìdílé bá ó ń túmọ̀ sí díẹ̀ níbẹ̀ ó ní léyìn náà bí ahùn ọlọ́run fún wa ní èrò annahu lam yurid minhum illa juz'an yasira nítorí wọn fẹ́ nínú owó wa náà kaná sójú ọ̀nà rẹ̀ nǹkan min amualihim nínú dukia wa ewu islam gẹ́yọ̀ dọ́ọ̀rin lahùn tí èsì tí ó pa wá lára bákan náà wàhálà muskin tí èsì tó pé tá a ti na tán báyìí bẹ́ẹ̀ ni na tí èsì ṣe tó yẹ pé yóò kú yóò kú yóò kú agara yóò kú bá wa. ó ní ọ̀wọ́n tọ́lọ̀ bá ná ọ̀wọ́n tọ́lọ̀ ká ná nínú owó wa náà ó ní òun nìyẹn ó ní wà ìnàmà ìyá rìsíkù lọ ara o àti ìdìbẹ́ o ó ní báyìí ó ní bí kò ṣe pé yóò nara yẹntẹfìhúnà húnbi ìfàkì àwọn gan fúnra wọn tí wọ́n náwó wọn ó sàǹfààní pẹ̀lú tí àwọn ná yẹn wà yẹntẹfì bí ìhùwànà fún táwọn bá ti sàǹfààní tán torí ẹ̀ lọ́wọ́ fi díẹ̀ ní kẹfì kalẹ̀ ẹ̀yẹ́ máa sàǹfààní lọ́mẹ̀ káwọn màá yẹn náà sàǹfààní wàá fi kọ́ wìlì ó ní bákan náà ní ọ̀rọ̀ ọlọ́run tó ti pé rọ̀zàkùnáhùn à ń pèsè fún wọn ó ní ìṣàrọ̀tún ó ní àkíyèsí wa mbẹ ìlà àdínà àdìl àmúhàl pé àwọn owó tọ́lọ̀ ń fún wa àlẹ́tì bẹ́ẹ̀ náà ìdíkùn tọ́lọ̀ ń fi sí ìkápá wa yìí laysat hasilatun biquwwatikum wa mulkikum aw wa mulkikum kìí ṣe agbára yín àti mímọ̀ ṣe yín lẹ́fi níwọ̀n lọ́wọ́ fi pè ní wàmí mọ́ rọ̀zàkùnà o nínú táwa fún wa ẹni tó fún wa náà ló ní kánà torí pé kì í sàwárà ni ẹyẹ sì ni ẹ mọ̀ pé ẹyẹ ni ẹ mọ̀ pé ẹyẹ ni àbúrò náà sísà ẹ mọ̀ pé owó ẹ mọ̀ pé ẹyẹ ni wàláì ibi tọ́lọ̀ ń bá ara ibi tọ́lọ̀ ń bá ara ni ó fò lọ ó lè wà lọ́dún yẹn tó bá bà sọ́dọ̀ ẹnìkan lé ní wàhálà ó lè fò lọ́la ọlọ́run àsìmọ́ ní ibi tó o bá sí yẹn náà sá máa ṣe máa ṣe ń bẹ̀ wọ́n wulẹ̀ fòkú ma ẹyẹ ni ẹyẹ ni láyé ẹyẹ ni naam ó dà naam wọ́n ní wà ní nàmẹ́ yàrá ìsukùlá gbogbo tó ń kálukú ní ọlọ́run ló gbèsè alẹ́bi ọ̀wálẹ̀kùn wà á ní àmàbí yàrá ìkùn ọlọ́run bá kàfi kẹ́yìn ni ọlọ́run kàfi sí kápá yìí ni onífàkàmà ànàmà àlékún bọ́lọ̀ ń ṣe wá ẹjọ́ ẹjẹ́ káwọ́ hikma mi ó ní bọ́lọ̀ ń ṣe wá kẹ́ẹ̀yìn yẹn tẹ́yìn ní ju àyókù lọ wà fàdọ́lẹ̀kùn alẹ́ kẹsìrì mi ìbàdí tọ́lọ̀ ń fún yín ní àjùlọ ju àwọn ẹlòmíràn lọ nínú ẹ̀rẹ́ onífàṣkúrú ẹ̀ mọ̀ wá dúpẹ́ fọlọ́run bí ìkọ̀rọ̀jì mọ́ ani àmà lọ òbèyí àlékún nípa wípé báàbí mọ́ ani àmà lọ òbèyí àlékún kẹ́ mọ́ nínú tọ́lọ̀ ń fún ẹ̀yìn yẹn wà wá wà wàásù ikhwanakum al-ma'dumin ẹ da àwọn ọmọ ẹ̀yà yí papọ̀ láwọn tí ò ní. anabiwa muhammad sallallahu alaihi wa sallam uthman bin affan ń sọ àwọn ọ̀rọ̀ anabiwa ń sọ bọ̀ wọ́n ní wáyù wà sínú bílí kọ̀líl. wáyù wà sínú bílí kọ̀líl wal kathir ó anabiwa muhammad sallallahu alaihi wa sallam ó pọ̀ anabi ni o ó kéré ní ọwọ́ anabi ni o anabi a máa tó ìjọ tó bá pọ̀ lọ́wọ́ ànábì ẹ ti bá kí lọ́wọ́ ànábì muhammad sallallahu àwọn insha allah ta'ala هذا آخر ما ورد علينا في هذا التفسير ونسأل الله سبحانه وتعالى أن يجعلنا من الذين ينتفعون بهذه التلاوة وهذا التفسير وأن يبارك فينا وأن يجعلنا من الذين يستمعون القول فيتبعون أحسنه اللهم اهدنا وأد بنا واجعلنا سببا للمهتدين سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته